káàárọ̀ children. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. jáàfin ẹgbẹ́yẹmí àwa ní díẹ̀ lára àwọn ọmọ aláìní ìyá tí ìmọ̀bólúwa dúró náà fi hàn a rí wípé ẹ̀yin adájọ́ tó sọ ìyá aláàánú wa àti olùtọ́jú wa sí ẹ̀wọ̀n gbére kí ló máa ń ṣe ẹ̀yin adájọ́ tó fi jẹ́ pé ẹ ìwádìí ohun gbogbo dájú kẹ́ ẹ tó máa ṣèdájọ́. ẹ ti gbàgbé ní pé ọlọ́run ló mẹjọ dá. ẹjọ́ tí ẹ dá yìí bí ẹni pé ẹ ti dá wa lóró ni. ṣùgbọ́n ọlọ́run wà o olórí ẹ sọ̀tọ̀ fún wọn. ìtàn ìtàn. ìyáàfin amòfin àgbà ẹgbẹ́yẹmí kò sí yàtọ̀ nínú yín àti àwo ìwé tẹ́ ń wò yìí a gbọ́ nínú ìtàn wípé ní ọjọ́ kẹta oṣù kẹrin ọdún 1936 ni àwọn òbí yín yọ́kẹ́lẹ́ gbé yín sílẹ̀ sí iwájú ilé ìjọsìn St Mary Catholic Church ní òkè pàdé ní ìlú ìbàdàn níbẹ̀ ni àwọn ògbìmọ̀jọ ti gbìmọ̀ pọ̀ tí wọ́n gbé yín lọ sí ilé ọmọ aláìníyá aláìní bàbá ti st dominic catholic mission home ní ìlú ògbómọ̀ṣọ́ níbẹ̀ ni wọ́n ti wá gbé yín lọ fún ìyáàfin mosúnmọ́lá adédàmọ́lá kí ó tó wá di pé ẹ̀yin náà di amòfin àgbà lónìí. ìtàn yìí kọ́ wa wípé nínú gbogbo àwọn ọmọ ogóje tí ìyá wa fi sílẹ̀ lọ sínú ẹ̀wọ̀n gbogbo wa là ń kó bọ̀ wá báyìí láti máa tọ́jú wa bí ẹ fẹ́ bí ẹ kọ̀ ẹ tọ́jú gbogbo wa. lọ́jọ́ mi ẹ máa wá dẹjọ́ kí ẹ tó dáa. ee yẹ ṣe ti gbọ́ ah. ah, ah, mi wà ń tà báyìí ṣáṣírí mi wà ń tà báyìí ọlọ́run o ọlọ́run o mo ṣẹjọ́ dá Babátúndé Babátúndé <laughs> kọ́rẹ́rẹ́fì florọ́ṣọ̀ tún ṣètò àti mìlú títí o bí sinimá Babátúndé bá jáde wàhálà ńlá ni ó ṣẹlẹ̀ torí tí àwọn kọ̀rọ̀ sí èèyàn kan lẹ̀ wà lásọ̀dì sinimá Babátúndé iṣu àtàyàn ọ̀yàn ẹ̀gbọ́dún ǹjẹ́ ó ṣeé ṣe kéèyàn ọkọ ọmọkan ṣètò bí mọ́lẹ̀ kó pa á kó tún máa bá a gbórílẹ̀ àlàyé ní Clarence Shukura bá fariga bá fi bí ọba ọkọ òun bá ṣẹ̀wọ̀n kátó wí kátó fọ̀ jìnnàdù dèrò ẹ̀wọ̀n ó dẹni tí ń mọ́. ìwọ tani tani tani. bàbá ọkọ mi ah! oyo oyo mo fẹ́ rọ mi lé lórí. oyo ọ̀fẹ́ rọ mi lé lórí. Ah! àló mo tí yóò ìgò tí wà lẹ́ fẹ́ rọ mi lórí. níbo ló ti mọ tí yó lára ọtún dáadé mi tí lànà gbà wọn wà tí wọn tilẹ̀ kò dáa ò máa bínú tiẹ̀ gan. kí ló ṣe kí ni. lọ́tún wọn sílẹ̀. ṣé mi ló lanu ṣàkàṣàkà ló dárúkọ mọ́ lórí ṣé mò ń ṣẹgbẹ́ ẹ ni. kò yẹ. kò yé mi. Babatunde Yẹmí Ṣọládé làláyàn mọ́ tí ò lè tà sí ẹlẹ́rù kẹrù má fi tiẹ̀ kó bá mi ní bíbọ̀ ṣe Babatunde àwòrán rẹ̀ mọ́lẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ àwọn òṣèré tó rí wọn halẹ̀ láwùjọ sinimá jákèjádò Nàìjíríà ló kópa ńbẹ̀ bíi Clarence Shukura Abiola bíbọ̀ ṣe Yẹmí Ṣọládé Péjú Ògúnmọ́lá Dìnàdù Ewèlè ìyá Rembo ìyá Òrèrò ìyá Kíkẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sinimá Babatunde bó bá jáde á mèlú títì ẹ kú ojú o. ní owó odidi oṣù mẹ́sàn-án gbogbo àwa pẹnsánníà tí wọn ò tí ì san bí ṣe ń sọ yìí tí a bá ti ń san yẹn tó tẹ̀ mí lọ́wọ́ owó yẹn ni mo kọ́ máa yanjú. tí o bá rówó gbà wá sanwó mi look at you irú insult wo gan ló ti ń ṣẹlẹ̀ nílùú yìí what an insult èmi tí mo ju ẹ lọ ní gbogbo ọ̀nà tí ẹ fi ń jiyàn lọ láyé mo wà lórí ìdúró on my feet ìwọ tó jẹ́ pé o wà ní underground o jókòó o ò lè dìde kó fò sókè kó má bá mi sọ̀rọ̀. torí pé mo jẹ yín lówó lé lẹ́bi bí ajínigbọ́sìn tẹ́ ó jẹ́ pé jù mí lọ. yes ṣéèdì nìyẹn tẹ́ fi já wọlé láì kanlẹ̀kùn. kanlẹ̀kùn nílé tí mo fi owó ara mi kọ́. ní ilé tí èmi ń gbé. yes ilé tó ń gbé tó jẹ gbèsè thirteen months tó sanwó tó sanwó. ẹ wo bàbá onígbèsè tí ò bá gba ẹ̀mí ó fẹ́ gbẹ̀mí nìyẹn. ó ní bàbá ẹ bàjẹ́ á. mo fún yín nìyẹn mọ́tò mọ́ ẹ má bọ́ mi mọ́. mo ní kẹ́ mọ́tò sọ bẹ́ẹ̀ mọ́. o kò tó bẹ́ẹ̀. gbàgbé èmi bẹ́ẹ̀ mo sọ èmi bẹ́ẹ̀ ni wàá yọ̀ wò. bàbá Kọ́lá ẹ ṣe sùúrù ẹ wo ẹjọ́ ẹ ní sùúrù náà. bá sọ̀rọ̀ bàbá ńlá bàbá ò tó bẹ́ẹ̀ bá sọ̀rọ̀. bàbá mọ́tò bú bàbá mi mọ́. èmi ah, ah, ah. kí ni wo àtiwọ́ àtìyàwó ẹ orí bàbá ìyàwó ẹ bàjẹ́. ẹ ẹ ìjọ torí Ọlọ́run fi tẹ gbégbédé yẹn a fi àwọn bàbá ńlá wa a wá fi gbalé lọ́wọ́ yín àbí bàtà wa gbalé lọ́wọ́ yín amúwọn dání wa ni ẹ̀yin ẹni kẹ́ má sọ ẹjọ́ torí Ọlọ́run àwa náà fi yín sọ́kàn lórí owó ilé yín a dẹ̀ máa fún yín. mo fẹ́ mú inú bí yín kí orí ẹ̀yin méjì òyí kẹ́ ẹ bá mi jà kẹ́ ẹ nà ní nǹkan kẹ́ ẹ dáràn kẹ́ ẹ fọlọ́ bòrú bọ kẹ́ ẹ bá fọdún wọ́n dún bàbá mi yà wèrè lọ́nà ọ̀run. bàbá tí yín náà yà wèrè. ẹ ẹ ẹ kọ́ ló lọ ni. ó mọ̀ bí wọ́n ojú tẹ ni mo tì if not mo mọ tí mo lè ṣe because tí bá ti ń rí ẹ báyìí ṣe ló jọ ọmọ mi kan tí mo bí nígbà ogun ojúkú tí mi ò gbà lọ́wọ́ mọ́dọ̀ so máa jẹ́ kára mi ó tutù tí má ti rí ẹ ẹni gọ́ọ̀mẹ̀ntì jẹ yín lọ́wọ́ kí ló dé tẹ́ ẹ̀kú ẹrù yín lọ sí secretariat kẹ́ lọ́ọ́ máa gbé bẹ́ẹ̀ ìjọba. tó bá jẹ́ secretariat ni ìran kì í gbé. ní ó lè jẹ́ secretariat náà ti mà bẹ́ẹ̀ sígbà tó kù. a lè kó lọ bẹ̀ bàbá yìí ṣe sùúrù ẹ̀ṣẹ̀ tí ní sùúrù bọ̀ àṣà làwọn mọ̀ bẹ́ẹ̀ o mọ̀ bẹ́ẹ̀ o mọ̀ bẹ́ẹ̀ fún mi o. èmi mo fẹ́ ní just three days just three days if after ọjọ́ mẹ́ta tí o bá sanwó oṣù mẹ́tàlá tó jẹ màá surprise yẹn nílùú tó lọ́ba tó níjòyè ìjọba wa ni wọ́n pa mí tẹ́jọba ti ṣòfin pé kí wọ́n kọ́ ìjọba ti ṣe òfin wípé kí èèyàn kú sí dẹrẹ́rù máa kọ́ máa kọ́ ìgbàdúgbò orí àtúkà. bàbá yìí kọjá yìí. èmi. ṣé mímọ̀ ṣe yín lẹbi kọ́. mímọ̀ ṣe mi nù because nígbà tí mo ṣiṣẹ́ ìjọba ten percent owó oṣù mi ni mo ná ìyókù mo fi lálẹ́ mo fi kọ́lé. owó yìí ṣe máa tẹ̀lé lọ́wọ́ ẹ ten years thirty ntí Fẹlá Adékúnlápó ṣe fún record company tó jẹ́ lówó tó sọ inú ilé wọn di bathroom tó sọ di kitchen ibi ìmọ̀ pé tọ̀ àti náà dìbò bí ọ̀tún la tí màá dáná bí tí máa ṣe iṣu tí màá jẹ wẹ̀ bí màá wẹ̀ bí màá tọ́wẹ̀ bí akéwà ó wà bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀ adigba ọ̀rẹ́rẹ́ díẹ̀lẹ́là okùn ọmọ wọlé ọmọ mowó ọmọ fowó ilé ra dẹ ìdẹ́bà lọ ní lẹ̀kẹ̀ lórí lẹ̀kẹ̀ bá ṣe yẹrẹyẹrẹ lẹ̀kẹ̀ ṣe yẹrẹyẹrẹ lẹ̀kẹ̀ yìí wà bẹ́ẹ̀ o lẹ̀kẹ̀ yìí wà ń bẹ́ẹ̀ o tó wà níbẹ̀ tó wà níbẹ̀ tó wà níbẹ̀ ee tó wà níbẹ̀ tó wà níbẹ̀ tó wà níbẹ̀ o owó mẹ́rin nílé wa ọ̀la ń bẹ nílé wa ọ̀la wa ò ní ṣí owó wa ò ní tán. ohun tó bá wọn ní kálukú kó béèrè lọ́wọ́ ọlọ́run. ṣé ọlá wà nílé yín? ó wà bẹ́ẹ̀. ire wà nílé yín? ó wà bẹ́ẹ̀. ṣé ayọ̀ wà nílé yín? ó wà bẹ́ẹ̀. ọlá wà nílé yín? ó wà bẹ́ẹ̀. ayọ̀ wà nílé yín? ó wà bẹ́ẹ̀. ṣó wà níbẹ̀ ṣó wà níbẹ̀ ṣó wà níbẹ̀ yéé. Eh? ó wà bẹ́ẹ̀. ṣó wà níbẹ̀ ṣó wà níbẹ̀ ṣó wà níbẹ̀ oh? tó wà bẹ́ẹ̀. ó wà bẹ́ẹ̀. tó wà bẹ́ẹ̀. ó wà bẹ́ẹ̀. adidigba ọ̀rẹ́rẹ́. ó wà bẹ́ẹ̀. ìdí ẹlẹ́là okùn. ó wà bẹ́ẹ̀. ọmọ wọlé ọmọ mowó. ó wà bẹ́ẹ̀. ọmọ fowó ilé radẹ. ó wà bẹ́ẹ̀. ìdẹ bá lọ ilẹ̀kẹ̀ lórí. ó wà bẹ́ẹ̀. ilẹ̀kẹ̀ wọ́n wá ń ṣe yẹrẹ yẹrẹ. ó wà bẹ́ẹ̀. ilẹ̀kẹ̀ ń ṣe yẹrẹ yẹrẹ. ó wà bẹ́ẹ̀. ilẹ̀kẹ̀ wà bẹ́ẹ̀ o. ó wà bẹ́ẹ̀. ìbèdí wà ń bẹ́ẹ̀ o. ó wà bẹ́ẹ̀. fẹ́ kó yín kó sí yín láàrin ẹ máa folú ẹ sáwìjì ni hmm. tí mo dá láti sọ ni pé ọmọ yẹn wù mí fẹ́ mo fẹ́ fẹ́. bàbá ọkọ mi ṣé ẹ fẹ́ fẹ́ ni àbí ẹ fẹ́ ṣe as usual. Ah, ọmọ tí mò ń sọ yìí ìyàbọ̀ ọ̀gbọ́n gbọ́ tó bá lè gbà fún mi bọ́sítọ̀ mi ni mo dé yẹn. Ah, ẹ̀yin rí i pé ẹ gbọ́ ọmọ yẹn wọ́n ti ọmọ tí yóò máa tẹ̀bà tó máa gbóná tó máa ṣe sẹ̀mú tó máa ro àmọ̀là àti ọbẹ̀ wà ní gbogbo ara ọmọ yẹn tí yóò lè fi jẹ tí yóò ní kọ́pìlẹ̀ bí ọmọ yẹn ṣe jẹ́ ẹrù tó èèyàn ò gbọ́dọ̀ rúrú ẹ̀ wọ́n tó lóun fẹ́ gbé kan láìlọ́ọ̀nù gan wọn ọ̀dẹ̀ múlò kẹ́rù má wọ̀ ọ́n ọ̀rẹ́dì àti fẹ́ ni. ẹ tó bá jẹ pé ẹ sírọ̀sì tó tó tẹ́fẹ́ fẹ́ máa bá yẹn sọ gbà o ẹ wá ṣọ yẹn. Ah! ó máa dé point kan ẹ máa tẹ̀lé mi kó bẹ torí àgbà tó fi kẹ́rẹ́ta wí nù kò sí pọ́nlẹ̀ máa bá sọ̀rọ̀. ṣé ẹ jẹ́ bá mi ṣe gbogbo. kí ló ṣe ẹkúnlé ó dẹ̀ fi mí bá bèbí ṣeré kí lè tó wá di kí wàá tó tó báyìí ṣó wá important jù mí lọ ni. Eh, ó jẹ́ kí n máa fi bèbí mi ṣeré táwa ó kú ṣeré sí i kò sí máa jíyàn sílẹ̀ ló máa gbẹ́rù ẹ̀ ló máa lọ lẹ́yìn. kúnlé ojú òde ló bẹ̀rẹ̀ gbogbo owó ọ̀rọ̀ báyìí. Ah, ah tó bá ti wá ibà tó bá ti bá mi ṣeré tí n bá ti ní ó yá ká ṣeré bẹ́ẹ̀ lójúmọ́ ẹ̀ ló máa ń rántí àwọn ìbọn tó fẹ́ lọ anú mọ́ ara mi ò ní ṣòkúta náà kó wá dé bí ká ṣeré kó máa lọ níjà tó wà nù kọ́ ọmọkùnrin bóbìnrin ṣeré kó má sí nǹkan and ó máa ń ṣẹlẹ̀ ní gbogbo bàbá yẹn so n sáì pé kí n kúkú máa bá bèbí mi ṣeré. kò yẹ ìsílò ìṣẹ̀yọ́ máa máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí náà ìwọ tó ẹ pè mí àti ẹ ti ń bá bọ̀ for so long kí ló wá ń kọ́ ẹ lójú. ṣùgbọ́n gèmi kanjú bẹ́ẹ̀ látijọ́ ẹ̀ ìwọ náà máa wò ìwọ tí èmi wà ní school o ti ń mix ọ̀gbẹ́ láwọn èèyàn kan ó sì especially àdúgbò yín ṣòrí téèyàn bá wo àdúgbò yín báyìí á dàbí pé èèyàn wo àárín àwọn kìnìún ni àwọn boys pọ̀ bẹ́ẹ̀ yẹn gan especially nínú ilé yín bọ̀bọ̀ kan tó máa ń wọn jú báyìí wọ́n ń pè lójú kò bí bọ̀bọ̀ yẹn ṣe máa ń react máa wá bẹ́ẹ̀ mi kí n láìka rárá and bí yẹn ṣe ń wò ó dáa pé ó ní interest nínú ẹ̀. má rò bẹ́ẹ̀ àwọn àgbà náà ló máa ń pòwe pé ọ̀gbùnkọ̀ èèyàn ló máa ń lọ jí oúnjẹ alẹ́ ẹ̀jẹ̀. owó ló máa pààyàn kẹ tó bá sùkúl mi lọ wà ní n bá ní bóyá o close mọ́ one of our lecturers olúwọlé adédèjì ó láìkì owó ìbàjẹ́bàjẹ́ anyway ó ní kí n má gbé òmùgọ̀ ló ń gbóúnjẹ lẹ̀ fún ọlọ́gbọ́n kò wá dákọ́ náà tún wá slack kó gbé oúnjẹ káwọn òmùgọ̀ wúrowúro kankan tó máa jíjẹ mọ́ lára. ọ̀ ìwọ ló ti dúró this long kí ló wá ṣe é pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń complain sí kí ni tó bá ń fẹ́ra wa ìwọ náà ló ní mí náà àbí mo ti yọ wọ́kọ́wọ́ kan ṣe é pé máa jẹ́ kó rẹ̀ kó bóyá mo mo ní ẹlòmíì. àdùnmù àwọn ọ̀rẹ́ mi wọ́n ti ẹ̀ máa wò pé ah, àbí ìyàbọ̀ fún ẹ lóògùn jẹ ni táwa jáde fàájì tí má ṣe ọmọ ọmọ màá kàn kan tí má dé kò má lọ bá yàbọ̀ mi o tàbá délé tàbá ní ìyàbọ̀ ìyá ṣeré ìyàbọ̀ àtún máa gbé mi ní kíní o it's like mo ti wá wò pé lẹ́yìn pé ọ̀rọ̀ mi ò wá ọ̀rọ̀ mi ti ń sú ẹ̀ àbí tó bá dẹ̀ ní nǹkan tó gbọ́n pa mi ìyàbọ̀ you tell me ah. ó dẹ̀ ń kó love mi mọ́. báwo ló ṣe sọ̀rọ̀ báyìí you know I love you ẹ̀yin ọkùnrin kẹ̀dẹ̀rẹ́ tó bá ti di pé bóyá ẹ kò déédéé bẹ̀rẹ̀ sí máa sọ àwọn àwáwí oríṣiríṣi yẹn bóyá ẹ ti ní nǹkan mi tẹ̀fẹ́ ṣe ní ṣó ọ̀gan ló fẹ́ dà mí nù tètè jẹ́wọ́ fún mi kó jẹ́ kí n mọ̀ o ò ṣáà rí báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ò rí báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kí ló ẹ ti pé ìsinú kò déédéé wá bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí. kúnlẹ̀ jẹ́ anísùúrù báwo ló ṣe ń ṣe báyìí kọ́lá bọ̀bọ̀. nísìnyí kant ka ẹ irú ilé ìsìn fifteen plus eighteen yìí nǹkan tó kàn máa ṣe ni pé ṣe ni wàá máa fà one two three four five tó bá di pé fifteen wàá kant yẹn sọ̀tọ̀ wàá tún ka another eighteen wàá dẹ̀ kant gbogbo èyí tó bá jẹ́ so á wà yìí sí àpọn ẹ̀ ṣùgbọ́n. aláṣọ ah, ah. mú ìwá ṣé dáadáa ni gbogbo lè ń kọ ìgbà ọlọ́dẹ. kò sí ìgbà tí mo wọlé náà. ìwọ ò lè wá pè mí nínú ilé ni ọdẹ kò dẹ̀ wá sílé o ìyábọ̀ lóun fẹ́ dọ́dọ̀ ọ̀rẹ́ òun kan ni ṣé kọ́lá ò sọ fún ẹ ni. ó yá ẹ ṣé o máa dúró dé ni àbí. ẹ ẹ ẹ má wọ yàn máa ń kọ́lá sílẹ̀ ọ̀fẹ́. ṣé kí a ṣe kí a mo fẹ́ràn iṣẹ́ ni kọ́lá. ẹ kọ́lá ẹ tí àǹtí ẹ bá dé sọ fún pé kó tíra ẹ̀ fún wò mí bámú ìwà bẹ́sẹ̀ ń lọ lẹ̀ ń bọ̀ ẹ̀tẹ̀ já nǹkan kan lẹ̀ àwọn oníyìn o. irú àwọn olùsọ lẹ́nu náà ṣáàrà ìsàlẹ̀ ni àbíkọ̀ dọ́tọ̀ ayélujára ẹ̀ má fi gbé irun kan bẹ́ẹ̀ wọ̀ ṣùgbọ́n ọ̀dẹ̀ náà ni o màá rántí ẹsẹ̀ ṣùgbọ́n ẹ̀

tó o bá wojú àwọn méjèèjì wá rí pakistan ìjọra wa ọmọ wa máa dàbí ìgbà tó pọ̀ wálẹ̀. ẹ wo gbogbo ìtẹ́ ẹ̀ sọ yìí mo pé mi ò wà interested. kí ló ń jẹ́ òwe ṣe ọmọ gbajúmọ̀ tí ò pọ̀ àwọn ẹyẹ gan ti ní class ó yẹ kó mọ tí mò sọ fún ẹ tiẹ̀ tọ́ mi wò gbé mi wò bóyá mo fúyẹ́ bí mo wúwo. ọ̀gá mi ní lọ́fíìsì náà báwo ni màmá sọ orúkọ báyìí. ìyẹn ló ń jẹ́ pé a ti mọra wa ẹ kò ní sí hide and seek ẹ ẹ wọ́n ní iyì ọsàn ni pé ká mú ká fún mọ́wọ́ mò ń fún ẹ mọ́wọ́ nìyẹn tá a bá ti mú ọsàn lọ. ẹ ẹ ẹ kí lẹ ọ̀gá yín kí lẹ gbọ́ ọ̀gá yín máa sọ ẹ̀gbọ́n yín. o mọ̀ bóyá àwọn gan ló tó ṣẹ́ yìí tonikọ́ni kankan wá gbọ́ ẹ̀gbọ́n wo ni ẹ̀gbọ́n tó yẹ kó ń gangan fáyà ní fúnra ẹ̀ ní fáyà ọ̀dìmọ́tì fìyẹn lẹ̀. àlejò yóò wá pọ̀ nígbà tí ìṣẹ́gbẹ́ ẹ̀mọ̀ pé mò ń bọ̀ tẹ́lẹ̀. o lànà ẹnìkan èdè ní ìfẹ́ àlédélé ikú àmàbọ̀ ni. ẹ rọra o kéyìn ọmọ kéyìn ọmọ yọ o. àwọn òyìnbó <laughs> <laughs> olórin inú ni. ọbẹ̀ mo làgbà lálẹ́ ẹ̀fẹ̀. Hmm, wọ́n ní ṣe kò kàn mí kó ṣe kàn kó ààrẹ ọ ní tẹ́. tí ìṣe pé mọ̀ mọ̀ ń bọ̀ tẹ́lẹ̀. àìdílé kú àmọ́ àná mi ọlọ́run inú mo ṣe ní wádò yín rọ̀lẹ́ ni ọmọ mi kúnlẹ̀ ọ̀rọ̀ mi ṣì ní. àdúpẹ́ torí mo lọ dọ̀ rẹ̀ ó ní ẹbí òun sọ fún àwọn ìyàwó kí n sì sọ fẹ́yìn náà pé òun wálé ní ìparí oṣù kẹ bá sọ fún ìyàbọ̀ bẹ́ẹ̀. wọ́n sọ fún ìyá ẹ̀ pé kò jíṣẹ́ fún. ọ̀dà àti pé níjẹta hmm. mo ṣàlámì kínní kan gbà mo gba ọ̀dọ̀ yín kọjá mo ráwọn ọ̀ṣọ́rọ̀ ọmọkùnrin kan tí ń rọ̀ gbàá tí wọ́n lọ dìgbàdìgbà káàkiri ẹnu ọ̀nà yín mo wá mìnì gan mo gan bóyá yàrá ilé lọ ni wọ́n wọ̀ gbà pé ìṣebẹ̀ wọ́n gbà bẹ̀ kọjá ni ọkàn mi wá balẹ̀. àná ọkọ ọmọ ká tún mà lé ẹ. àwọn ọmọ tí a bí nílé ọlọ́gbọ́n ni tí a sì wò nílé ọmọ ah, àwa ẹ ṣerú èyàn <laughs> nígbà tí jẹ́ òkun yìí òun wá òun náà ni. lórí ah, kíni àwọn ọmọ wa yé òde òní ọmọ la bí eh. àbá. Eh, mo jẹ́ ìyá ọmọ tẹ́lẹ̀ ìyá ọmọ fẹ̀yìn. àbí mo jẹ́ ìyá ọmọ tẹ́lẹ̀ àná mi <laughs> ọ̀dà àbí kí wọ́n fún ìyẹn wá. hello. Ah, ẹ káàsán mà ẹ ra mà. ọ̀gá ẹ̀ ń kọ́. ọ̀gá dẹ̀ ti wá jáde o. ó túgbà ò tán jáde. about thirty minutes ago ni mà. ẹ ok then ìyàwó. má. mo de ferry rí o. ẹ ẹ ferry rí mi. ẹ kò lè mà. ẹ kò lè. ìgbà wo ló máa ráyè láti rí mi. tí bá close mi ṣe máa wá. ok dear mama expect ẹ. ẹ ṣe mà. ó Yeah. Ìyábọ̀ báwo ni ṣàlàfíà ni ṣe ń kọ́ àwọn àbúrò mi kan. Ìyábọ̀ má mo lè fẹ́ bèèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ní ṣé ò ní bínú. <laughs> rárá wa. bàbá ọkọ mi ló rán mi sí ẹ. bàbá ọkọ yín. Báyọ̀. àwọn tó ń ṣiṣẹ́ lọ́fíìsì náà ni ọ̀gá mi ni wọ́n. wọ́n láwọn bẹ̀rẹ̀ sọ̀rọ̀ mo máa dá wọn lóhùn Ìyábọ̀ ọ̀gá mi ni ọ̀gá nìkan kò sí kankan ọ̀gá mi lásán ni wọ́n lọ fi Ìyábọ̀ àǹtí ẹ fi gbogbo èrà yẹn lẹ̀. jẹ́ ẹ̀ sọ̀rọ̀ nǹkan fún mi ṣòrí àtùbà tí àǹtí bọ̀dá báyọ̀ ti gbé mi lé wọn ò bá mi sọ̀rọ̀ obìnrin rí àfi ọ̀rọ̀ títí nǹkan tó mú mi mọ̀ pé yes wọ́n serious ni so màá fẹ́ kó gbọ́ nǹkan tí wọ́n sọ fún ẹ wọn làwọn pọ̀. kò sí wàhálà ọkùnrin tí ò pọ̀ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n tí mò ń fẹ́ wàhálà ẹ̀ pọ̀ gbogbo ọkùnrin ṣe rí nìyẹn nígbà tí ẹ̀gbọ́n ẹ̀ máa bẹ́ mi náà sọ̀rọ̀ wàhálà tó fi mí tó fi mí ṣe ó pọ̀ gan-an tó máa fẹ́ kó gbà sí lẹ́nu ṣùgbọ́n àbó láìkì mi ni. láìkì wọ́n mi láìkì. kó o rí bí mo ṣe rí ni súnmọ́ wà ọbẹ̀ yìí ti pọ̀ jù jájọ jẹ́ ẹ̀ ẹ́ ìyàwó dá mi lóhùn náà. mo ti gbọ́. o ṣe gan ọkọ mi kí ló fẹ́ jẹ. mi ò jẹ oúnjẹ tuntun ṣíyẹn ló fẹ́. ẹ jẹ máa lọlé. àbámàlà. <laughs> Ah. wọ́n ní báyọ̀ lòun láìkí sẹ́kítírì yìí òun fẹ́ fẹ́ lẹ́yìn fọwọ́ sí i ṣé lóòótọ́ ni. ṣé nǹkan tí o bá wá nìyẹn. nǹkan tí mo bá wá nìyẹn. ìwọ tẹ fọwọ́ sí. ẹ ṣáà mọ̀ pé báyọ̀ ó jẹ́ ọmọ kan tó yẹ pé kò sí rí ọ̀sẹ̀ tẹ́lẹ̀ gbogbo àlè láti ń gbàdúrà pé kó get settled kó wáyà jàrí èèyàn kan sí yẹn tó wá ní ẹ̀yìn ògbà kẹ́yà àgbà ló dáa o. bisola, ṣé o ò rò wípé tí báyọ̀ àti sẹ́kítù mi bá fẹ́ra wọn o ò rí ewu kankan nú ẹ̀. bọ̀dá mi kò sí ewu kankan nú ẹ̀ ìyẹn gan ló dáa jù. ṣé táwọn méjèèjì bá gbéra wọn sílẹ̀ ń sìn ṣé màá lé kan fún kan ni àbí màá ní kíkan resign fún kan àbáwọn méjèèjì àjọ wà mí wájọ máa ṣiṣẹ́ báyọ̀ works with me the same thing applies to the the the the the, the lady in question ṣé àwọn méjèèjì àjọ jókòó síbi ń sìn wọn àjọ máa ṣiṣẹ́ pọ̀ nínú iléeṣẹ́ yìí ó dẹ̀ fún mi pé <laughs> wàhálà ò ní sí. ẹ wò ẹ lè léèyàn ọpọlọ fún ẹnì kankan náà méjèèjì kò sí orúkọ wọn bẹ́ẹ̀ náà ìfà àgbọ̀yẹ ń ṣiṣẹ́ ìgbà yẹn gbọ̀n wọn ló ti dáa jù ẹ lè máa mójútó báyọ̀ ẹ lè máa mójútó sẹ́kítírì náà tó táwọn yìí lè ṣe tẹ̀gbẹ́. mo mọ nǹkan tí mò ń sọ ọ̀nà jíjìn ni wọ́n sọ pé olójúṣe kínní kan ti máa ń mẹ́kún sun àbí kí náà ṣe ń pa you know mi ò mọ̀wé pa dáadáa o but I know what I'm talking about. bùrá mi kọ́ fẹ́ra wọn ló dáa èmi dẹ̀ support wọn kẹ́yìn náà ẹ gbọ́dọ̀ support wọn ni ìfá mi ṣe jókòó yìí ẹ̀yìn mi gbé bàjẹ́. ó fẹ́ràn wọn ni o. màá máa ro nǹkan tó bá lè ṣe. ó ti ẹ̀ ti dà ẹ̀gbọ́n mi a ti ní full house báyìí ọ̀rọ̀ ìyàbọ̀ tá a sọ fún ọbẹ̀ tá a fàyà conclude ẹ̀ sí mi tàbí kílẹ̀ ní mo rí. ọ̀rẹ́ mi wà tó fẹ́ sọ. ìyàbọ̀ èmi ò ní much tí mo fẹ́ sọ mo ti bẹ́ẹ̀ sọ èyí tó ń jẹ́ ọ̀rọ̀ nǹkan tí mo kàn máa sọ fún ẹ ni pé ìwọ dẹ̀ rí pé bàbá ọkọ mi ò bad. bàbá ọkọ ẹ bad bàbá ọkọ ẹ bad wo bí èmi ò ń tàn yàn Bayo is my blood brother màmá mi ló bi ẹ̀gbọ́n ẹ̀rí ó bad o àmọ́ tí màá sọ fún ẹ ni wípé ọlọ́run jẹ́ kí ọ̀rọ̀ tá à ń sọ kó wọ ilé tí o ọlọ́run jẹ́ kó jẹ́ ìkànnì wa o the whole house náà ló ti rí ọ̀gbọ́n sórí tí a bá rí nǹkan tó ṣe fún ẹ e, àbí tí ó ti ń ṣe fún ẹ tó bá rí pé kíní máa ń dùn mí o èmi ni kò wá bá o èmi ni o fẹ́ fẹ́ not my brother ok èyí tó payán pọ̀ mí ní dáhùn sí yẹn ọlọ́run àjẹkẹ́ máa jọ oríṣi láàrin ara yín mò ń rí tèmi ṣe náà dẹ̀ ní òtìyé now tí o bá faramọ́ wa o ò ní regret ẹ o àwa ò la o bẹ́ẹ̀ la àṣàgbé o mọ́mí wa ní kò ní wá lára títí títí ká máa wọ́gbọ́ aká káàkiri àdẹ̀nílá aká ká má gbé o kò lọ́rùn jù bẹ́ẹ̀ náà náà o tí o ti yé nǹkan náà sọ yẹn àmọ́ pípọ̀ ọkọ ẹ̀ ò bad it's bad man. ǹtẹ́gbọ̀n try láti sọ ni pé àwọn làwọn training. training ẹ̀ mọ́ fine boy ni o wọ́n dẹ̀ máa ń dùn bẹ́ẹ̀ ni ìwọ ló mọ bó ṣe máa ṣiṣẹ́ lé lórí ìwò àbúrò mi rè obìnrin wọ́n dùn ọ̀nà ọ̀fẹ́ títí títí títí títí títí mú kọ́ o wọ́n máa lo ẹ̀ kọjá bó ṣe yẹ èmi fúnra ara mi tí mo dúdú láàrin wọn ọmọbìnrin ló mọṣẹ́ tó ń ṣe lórí mi ẹlòmíà lójú mi ni wàhálà ọ̀hún ẹlòmíà ní sísọ̀rọ̀ tó dàbí tajà ní wàhálà ọ̀hún wẹ́ẹ́ lọ́sọ̀rọ̀ ní kíá àwọn náà mọ asset tèmi nìyẹn mo dẹ̀ ń lò èso tó ń lò bọ̀ wọ́n tó ń kọ̀ọ̀pẹ́ appeal náà nìyẹn náà kò sí wàhálà o ọlọ́run á jẹ́ kí ẹ ṣọ́kọ àti ìyàwó ara yín kalẹ̀ o ṣáàṣọmọ dáadáa ìwọ náà ṣáà rí i pé èmi náà ò bá dì mo lè fẹ́ kó fara mọ́ wa. o gbọ́ ẹ ṣe sá ẹ ò pé. kí wọn náà ṣọ́ra ẹ torójú ti ẹ náà bẹ right ó bẹ o ẹkú tó ṣòkòtò ṣòkòtò ṣòkòtò ṣòkòtò yìí wàá kàn ṣe sí o. Thank you. ta nìyẹn o ta ló wọlé. Kọ́lá kí ló wá ṣe léwu ẹ̀. wọ́n lé mi kúrò skul torí owó skul. mo dẹ̀ ti sọ fún yín pé kẹ̀lẹ́ sanwó skul mi ẹ̀ sún. àwọn ẹgbẹ́ mi skul nìyí wọ́n san owó skul wọn ìtìjú ìtìpọ̀jù tẹ bá mọ̀ tẹ sọ pé ẹ lè sanwó skul o ẹ jẹ́ máa dúró lé. ọ̀nà wàhálà ìwà pọ̀ tó gẹ́ kí ló dé wọ́n ní fètò sọmọ bíbí fètò sọmọ bíbí iṣẹ́ méjì ta tún bí yìí iṣó tani tani yẹn máa wọlé bàbá mi ṣé dáadáa ni bóòdì ẹ̀dẹ̀ka àyàbọ̀dẹ̀ sílé kí ló ṣe yín. Ah. mo ní ẹ̀sùn fún àwọn ẹ̀sùn fún mi kí ló ṣe yín. ní ah, ìké kò sí kankan. ọmọ yìí ẹ̀yìn jẹ́wọ́ nínú wọn kí Oh God. <sighs> ṣé owó skul ẹ̀tẹ́ tí ì san ló wá ń pa yín lẹ́kún gbogbo tẹ́ ẹ̀ ṣe yìí ẹ̀ tì mí lójú ẹ̀ ń bà mí nú jẹ́ ni wọ́n ní èèyàn nílé èèyàn ní mo sàn kó máa mú kíkan ẹ tí ọba dẹ̀sùn tì níyàn já ń gbálù mú wá ń bì ẹ lè pè mí kẹ́ sọ fún mi wá sunkún ṣé ẹkún ló fẹ́ bí owó ni. ẹ gbàgbé èló lówó sùn. Oh, God owó tá à ń sọ̀rọ̀ by peanuts owó kékeré ni ẹ wá ń torí ẹ̀ sọ. ọ̀rọ̀ yọ ọ̀rọ̀ ìyàbọ̀ kú ń bẹ̀ ǹjẹ́ tọ́lọ̀ bá rán sí yàn á ṣe nǹkan tó bá fẹ́ ṣe. ẹ gbà mọ́ ẹ gbà. ẹ má sunkún lọ sí ṣe ẹgbẹ́lé ẹgbẹ́lé ẹgbẹ́. wọ́n ẹ̀gbà lọ́wọ́ mi. ẹgbàgbẹ́ wo máa ń wá bá mi ṣeré wíkẹ́ndì tó bá ti ní any problem bá bọ́dà sọ fún mọ́mi èmi ni kò sọ fún dàrẹ́ tó gbọ́ máa tó ṣe bí mọ́mi ṣe ń sunkún yóò dùn mọ́wọ́ náà ni mọ́mi ṣe lójú yín tí mo wo ìjú àyẹ̀wò ojú òdùnnú ẹnu ẹnu ọ̀pẹ yín ṣé ojú tá a pè lójú ayọ̀ wá yẹ kó mi máa yọ ọ́ ó yẹ kó máa pàdé ẹran pẹ́ kò yẹ bẹ́ẹ̀ ẹ̀rín ló yẹ kó máa pàdé. mo rẹ́rìn ó ní òun lọ sí kẹtù. kò sí wàhálà Um, tó bá ti dé ìyẹn ní kò pè mí. ẹ ṣe bàbá mi ó dà bọ̀ ó ṣe mo dúpẹ́ o ọlọ́run máa rẹ̀ lọ́wọ́ ojú òní tiẹ̀ o ó yá ó yá tètè gbé bàgẹ́ kọrí sí ilé ìwé àbí kí n tẹ̀lé ṣé wàá yanjú ẹ̀ fún rẹ ó dà nìṣó nìṣó nìṣó nìṣó nìṣó kí n tẹ̀lé yẹ́yẹ́yẹ́. Um, honey kí ni problem tó ní family yìí ni so àti bàtí kọ́pùsì ti rìtáyà wàhálà yẹn ti pọ̀ jù kò yẹ mo ti mọ bí mo ti fẹ́ mu ohun tí náà wọ́n fẹ́ san owó kan ẹ̀gbá mi gan-an wọ́n máa sunkún sunkún sunkún ni ó ti sú mi. Yorùbá bọ̀ wọ́n ní ọlọ́run tó ń ṣe bẹ́ẹ̀ kò kó òǹdí àrò ṣé ẹ sìn èèyàn ọ̀dẹ ni ọlọ́run máa ń rán sí èèyàn máa ṣe nǹkan tágbára rẹ̀ bá kà situation yìí lè ibi tó sọ̀rọ̀ dé ó yé mi jù bẹ́ẹ̀ lọ ó depend lórí ìwọ sórí tí o bá nífẹ̀ẹ́ mi tọkàntọkàn gẹ́gẹ́ bí àwọn Oòduà ṣe máa ń sọ lógo wọn. oh serious. máa ṣe tiwọn náà jù bẹ́ẹ̀ lọ. ṣé mo ti ní pancos àti doubt mi rí ni. ẹ mo mọ ọ̀rọ̀ yín obìnrin le ju bó ṣe ń sọ yìí lọ anyway sórí bó ṣe wù mí tọkàntọkàn tó wù mí dojúdojú tó wù mí dáradára máa um, fún ẹ fifty thousand. fifty thousand naira. wàá bá mi lọ fún mú mi ní kán sì máa fi wá nǹkan tó fẹ́ ṣe náà kán máa fi yẹn pawọ́dà. ayò ṣì wẹ́ ọlọ́run máa jẹ́ kó wẹ̀ máa rò kí o ọlọ́run jẹ́ ká pẹ́ fúnra wa o ṣe gan-an ni. sórí tó bá tún wá convince mi tó fi mí lọ́kàn balẹ̀ tó dá mi nínú dùn tó yàn mí láàyò jù bẹ́ẹ̀ lọ tá a sún rí àníyàn síwájú yíyọ mi ní mímì ní ìròyìn pé mo dùn bẹ̀ ó dìgbà tó bá dìgbà náà lọ́nà wa tó mọ bí mo ṣe jẹ́ ṣó yẹ màá ṣe jù bẹ́ẹ̀ lọ. Hmm? fọkànbalẹ̀ ò ní problem. ẹrù lọmọ. stop ẹjọ. <laughs> nà mí. ìmàlẹ̀ báwo. oníráì ṣé bó bá ṣe wù ẹ́ pẹ̀lú mi ó nà mí. Kí ló tún ṣe yín? ṣe bá mi náà ni mo ṣe wà. ṣé ti jẹun ṣá. mo ti mu gàrí. báwo dẹ̀ lọ́rọ̀ owó yẹn. Ah, kí ni mo ṣe fẹ́ ṣe títí di báyìí mo yìí ń fi gbogbo orí ìwò náà ló bá mi. anyway mo ní good news fún yín. mo kàn sọ̀rọ̀ yẹn níṣojú báyọ̀ ó wá ní pé kí n fún ní fifty thousand. Báyọ̀. Oúnjẹ kẹ keep change. Báyọ̀ ní for fifty thousand fún mi. Bẹ́ẹ̀ni. Ìwọ lọ́hùn. Ìwọ lọ́hùn ọ̀rọ̀ ọmọ Báyọ̀ ìdánwò ẹ̀. Gbogbo oore ilé ayé yìí ló wá bá mi ṣe fún. Má fi kan gbà kan lọ́wọ́ ẹ̀. Ọlọ́run á tóbi jù. Gbogbo ẹ̀dá yòówù tàbí inú obìnrin tó sá sí kọ̀kọ̀ tó ń sọ wípé ibo ni Báyọ̀ fẹ́ gbére ayé ẹ̀gbà olúwa bá mi palẹ̀ wọn mọ́ báyọ̀ ojú òmà ní fìgbà kankan tí ó ní okòwò ìfún mi ah. àbí mò ń lálàá ọ̀dọ́ wọlé ìṣó wọlé nìṣó èyí ń ṣàdìṣó nulẹ̀ náà ayé mi ti dáa. o yìí sí ìlọlẹ̀. ẹ mọ ní kí n dúró de ìyàwó ìyá ẹ̀ náà. mo ní ò lè dúró de wípé kò sí nlé kò sí nlé. mọ́mí ẹ mọ ní kí n dúró de ni. Ah, mo lẹ́yìn òsì ní oníkó dúró de kò lè dé lẹ́yìn olọ́dọ̀ ẹ̀gbọ́n mi ni ó lọ bá wọn ṣeré ó yìí máa tọ́tún là kó tó dé. mọ́mí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mi àtẹ̀jọ́ sọ sọ fún mi pé òun á dé bá mi pé kí n dúró de. ohun tí wàá ti ẹjọ́ sọ àbí nǹkan tẹ́mi bọ́mọ mi sọ mo ní lọ́ọ̀dù ẹ̀gbọ́n mi ó lè dọ̀tún là tó dé àṣẹ tí mo pa fún nìyẹn. mọ́mí ṣé kìí ṣe pé mo ṣẹ̀ ń ṣá. mo yẹ gbà tiẹ̀. mo ohun yìí le jù ni. bóun mi bá lè dùn gbà náà lè mú kó gé kù. ṣé ti pa mo ní kò sí ilé kí ló fẹ́ máa jókòó ṣe ń bì báyìí. mọ́mí ṣé kìí ṣe pé mo ṣẹ̀ ṣá. mọ́mí ẹ̀yin lẹ bí mi nà. ẹ ni mo ṣe kí ni. ìyá ẹgbẹ́ mo yẹ ọmọ tóun bí mo bí ìyàbọ̀ ó sọ̀rọ̀ ni ẹ. lẹ bí mi ní buru tí má ṣe fún yín ẹ má ó dé ọmọ tó bá bí ilé tó bá jáde àgbà ó máa wá bá wá fi gbogbo ẹnu sọ jáde má bí ṣe bí tó lè ìwọ ìwọ kí ṣé ìwọ ni kí n gbé lọ sí báǹkì kí n lọ fi gbowó ni àbí kí n débà kí n mú ìwádìí mo fẹ́ fi gbowó. ooo ìwọ ọlọ́wọ́n ọba aláàánú jù lọ ó yá. mọ́mí mi lọ mi ní lọ àmì ní lọ ẹ̀yin lẹ́bí mi kò sí nǹkan tẹ́lẹ̀ ṣe fún mi. ok ma tẹ́tí ṣe bí ìyá fún mi ti pẹ́ mi ìlé lọ. ọwọ́ èmi ẹni máa ń fẹ́ràn ẹ̀yin ọmọ báyìí wọ́n bá bí lé tí wọ́n kọ́ dé ògbẹ̀kọ̀ ìtaná ti kọ́ wọn. bíngò mọ́mí ẹ má wọlé màá rí. bíngò dánimọ ọmọ àlè òun ò ní kú òbí bá ibi ìjẹ́jẹ́ àwọn ọ̀rọ̀ kíran bàbá ẹ̀ ẹ̀mí ọ̀gbọ́n náà ṣiṣẹ́ pọ̀ olóríire ni mo fẹ́ bàbá ṣe ní gbogbo ìgbà ọmọ àlè kí túnra ṣe sí. ojú ò ní tí ọ bá sí ìyàbọ̀ náà. ìyàbọ̀ ìyábọ̀ dádì ẹ̀ ń pè ọ́ kò sí ọlọ́run mọ́ bọ̀ wá jókòó rẹ̀ kò sí wàhálà ọmọ bá sí náà ìyábọ̀ torí ẹ ni mo ṣe pe ìpàdé mọ̀lẹ́bí wa ìyábọ̀ ìyàbọ̀ ẹ̀ẹ̀mí ló mú kú ẹ̀ẹ̀mẹ́ta ìyá ẹ̀ síwọ̀ náà ń gbọ́ tí n ò bá ní figbá kan bọ̀ kan mú ọkùnrin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń wọnú ilé ìwá ní gbogbo ìgbà èwo gan-an lọkọ̀ nù àwọn mẹ́tẹ̀ẹ̀ta ká mọ̀ bí à ń lọ mo torí mi èmi tiẹ̀ ah, ah, ìbéèrè tẹ́ ń béèrè yìí gan-an ṣe ló tiẹ̀ wá yà mí lẹ́nu bàbá ìyàbọ̀ ojú ló mọ tó yónú bẹ́ẹ̀ tí ẹ béèrè lọ́wọ́ ìyàbọ̀ káwa náà ti ẹ̀nà lé lọ́wọ́ ni wípé ibi tá fẹ́ kó lọ rè nítorí wípé ó tọrọ ni ẹ̀yin náà mọ tó yẹ kó lọ béèyàn bá wò ọ́ àà ah, wọ́n ní olówó ni mo bá lọ́hùn òbó lòṣì olówó lèèyàn gbọ́dọ̀ bá lọ yóò gbọ́dọ̀ bó lòṣì lọ. ọ̀rọ̀ rẹ yé mi ju bíi ti ọ̀sán mọ̀ lọ ọgbọ́n tí mò ń sọ fún ọ nígbà míì ẹni agbójú okùn lé ó lè má jẹ ẹni àgbà ọmọ tí mo bí yìí ni ọjọ́ fún mi lésì torí ọ̀rọ̀ tí wàá nú mi tí wọ́n sọ yìí tí wọ́n bá sọ ó lè pa mí tí wọ́n bá sọ jáde. Daddy. Mm? Mommy. Um, Sherry, and eh, mo understand nǹkan tẹ́ ẹ̀ ń try àti sọ èmi náà dẹ̀ ti ń rò. Ṣé ẹ wo èmi ni mo mọ position tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta wà. Eh, Sherry, ẹ̀ eh, mommy owó tóbi kò téèyàn. kò téèyàn. Um, ẹ dẹ̀ máa wo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn oníkálukú ló níbi tó dáa sí àti ibi tó burú sí. sọ́ǹgbọ́n báyìí o ẹ wo irú kúnlé yẹn ìyẹn ọmọ rẹ yín mm-hmm. onínú fùfù èèyàn kan ni ó má tètè bínú ẹ dẹ̀ wọ́n máa máa wọ mú ìwà yẹn mi ò ṣàmọ̀ṣá bó ó wà òkè mi ò mọ̀ṣá. ọlọ́gbọ́n ọmọ ni ọ ọpọlọ èmi bàbá ẹ ní bẹ lórí ẹ ah. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àgbàlagbà tí mo jẹ́ aṣíwájú nù ilé ìtọjẹ pé mi ni mo jó lórí ilé ṣùgbọ́n mi ò rò pé ó tún yẹ kẹ́ tún sọ nǹkan kan lórí ọ̀rọ̀ yìí mọ́ ó dà. ibi ọba sì tọ́ ni wọ́n tọ́ ọ sí ọgbọ́n báyìí gẹ́gẹ́ bí òye tèmi torí Yorùbá bọ̀ wọ́n lábẹ́rẹ́ tọ́ba lókun ń dì kì í sọnù ọmọ ọ̀rẹ́ mi ló wù mí kan fẹ́. ṣé ti délẹ̀ ọmọ ọ̀rẹ́ yín o. èmi àti bàbá ẹ̀ kékeré la ti ń bọ̀ rẹ̀ wá bọ̀ láti kékeré pínín báyìí ni láti ń bọ̀ rẹ̀ bọ̀ irú ẹni báwọn a mọ̀ wá àwọn tó bí i àwọn náà mọ̀ wá wá wọn ò ní fi ìyà jẹ́ á lọ́mọ òun lẹ fẹ́ kó fẹ́ ọmọ rẹ yín tẹjọ bẹ̀rẹ̀ láti kékeré ẹ̀yin àtọ̀rẹ́ yín bẹ̀rẹ̀ ìyẹn wá ní wípé ìwà tí bàbá ẹ̀ bá wù ní kọ́mọ wù wò ó tó bá jẹ́ wípé èmi ni mo bí a mà ṣe hmm, èmi fúnra mi Àbẹ̀ní àdè tí ò lọ́gàá ó rí bó ṣe rí nìyí mo mọ ẹ̀tọ́ mo mọ̀ yìí tó tọ́ mo mọ̀ yìí tí ò tọ́ bí ò bá ṣe wípé bí gbogbo ẹ̀ ṣe wá dà tó rí bó ṣe dà ni mo ṣe gba kámù mo mọ ohun tó yẹ kí n ṣe wò ó jẹ́ ń wí fún ẹ ọmọ rẹ wọn tó ń wí yẹn irọ́ ni ẹni tèmi fẹ́ kó fẹ́ ó ti yẹ kó yé ẹ ọ̀nà rẹ ọmọ yìí má rìn gbẹ́ ó dá o ìkúkú ṣe bàbá wí tèmi rẹ̀ àbálá ni kó dànù àìkọ ẹni ó dá dànù ọ̀rọ̀ ẹ̀yin méjèèjì yé mi ju bi tí ẹ sọ mọ lọ ṣé ẹ gbọ́n tí mo ń sọ báyìí àwa méjèèjì là ń bẹ lójú ọ̀nà ṣùgbọ́n ẹjẹ́ àfin gbogbo fọlọ́run ọlọ́run ọkọ̀ wa mọ̀ sí. ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ lọ́lọ́run lọ́wọ́ ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ni èmi mọ̀ pé ọlọ́run tèmi tó dá mi kì í ṣòlòṣì gbogbo àwọn tó dẹ̀ fìwà jọ funfun nẹ́nẹ́ ni wọ́n bẹ́ẹ̀ bá dé mọ́ṣáláṣí agbádá àwọn báyìí ó ń wọlé wọ́n ń ṣòlòṣì bẹ́ẹ̀ dé ṣọ́ọ̀ṣì náà funfun nẹ́nẹ́nẹ́nẹ́ ní aṣọ wọn máa gbálẹ̀ báyìí ni olóṣì èèyàn aṣọ ò lè gbálẹ̀ olówó laṣọ ẹ̀ ń gbálẹ̀ olówó olówó tó ní owó kí yàbá lè má jẹ́ ẹni gbé tí mò ń ké ìtọ́lẹ́ mi ń jìyà báyìí báyìí. ẹ jọ ẹ má fi dọ̀bálẹ̀ pa mí kí ni tiẹ̀ ti jẹ́. ó mà ṣe o ẹ dẹ̀ mọ̀ mí ni o. mi ò pẹ́ mẹ́ta ní ẹ́. inú mi dùn wípé ọlọ́run fún yín láǹfààní láti ẹ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ pàdé yàn gidi. ọba síjú anita ní. ẹ mọ̀ mí ni Ọlọ́run. anita dẹ̀ ní yín. fine èmi ni ọkọ Ìyábọ̀. ọ ọkọ Ìyábọ̀. o ti mọ̀ ẹnẹ ẹ àwọn àna ẹ wọ́n ti jẹ mí ní owó ilé oṣù mẹ́tàlá that is eighteen thousand naira so yẹn ni mo fi embarrass wọn nígbà tí wọn dẹ̀ ti dé ń sìn àfi kò dé tọ́ bá kọ̀kọ́ ka owó fèmí. lónìí ẹ jẹ that is eighteen thousand. eighteen thousand. kò jẹ kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ. nonsense mo rò gidi kan ni. kọ́sán. èmi tẹ̀rù pé bóyá wọ́n jẹ́ ń lówó bíi five years eight years ah. no wọn jẹ́ jù lọ. thirty months ni. ẹ dẹ̀ ti kó àdẹ̀ bolẹ̀ ju. má bìrì mo fọlọ́ ń má bìrì ah, ah, ah. má bìrì má bìrì ẹ wọ́n dà. kí ló ń ṣe wọ́n tó ń bá láì ní ìgbájú wàá dẹ̀ kọlà lẹ́sẹ̀kẹsẹ̀. eléyìí tẹ̀ ń ṣe yìí ò bàbá yìí kò lọ́kùn ọjà tó lọ. bàbá yìí tó mọ̀ pé tó ń ṣe tó mọ̀ pé ó lòdì sómi. ṣe bí july la wà yìí. ẹ july la wà yìí. ìyẹn ò lè bọ́ sí ná ṣùgbọ́n mò ń promise tí august bá fi yẹ tó bá fi lè fail september sí november ending àwa rírọ ẹ̀rí kí november yẹn tó end mò ń expect àjọ kan by december tó bá ti click báyìí màá sanwó yín mi ò tún wá mind kí n san àsansílẹ̀ wọn ṣe yàn bẹ́ẹ̀ náà. kò ní dáa o lówó ló bá mi sọ pé ẹ kó o bẹ́ẹ̀ dáa. àjòkè wò lọ náà. ẹ̀wọ̀n ló dẹ̀ bù ìjẹ̀bù ní orí ẹ̀kú. àjòkè bàbá ẹjọ́ ẹ má bínú ẹ ti pèsè fún wa ẹjọ́ sáà o èmi yà wèrè gan o tí n bá ti ń ṣe máa fẹ́ kí èèyàn disturb mi tẹ́ bá disturb mi máa gbá yé búrò lórí àtẹ yẹn kò bá tiẹ̀ náà yàn ṣe ẹrú èèyàn máa ń fi tọmọ jẹ léyìí tẹ́ ẹ ṣe yìí ò dáa. kò fi wà nílùú ìṣá tí mò ń bẹ̀yìn látàárọ̀ sẹ́nu kí mò ń bẹ̀yìn ni. wàhálà lè máa ń yìí ẹ máa fọ wàhálà màlẹ̀ yìí tẹ́ máa ń ṣe yìí wàhálà lè máa ń yìí. ẹgbẹ́ fún ẹgbẹ́ eléyìí náà wàá ṣe o ẹ má wọ búrú ẹ má wọ ẹ má kọ iṣẹ́ àwọn bàbá wa gbé lẹ̀ ẹ ṣe ẹ kúrò ní ẹ̀jẹ̀ rẹ̀ tí wọ́n ti kí sí ìlú ọdún mọ̀ sọ́bẹ̀ tí wọ́n bá wọ́n tẹ̀ wọ́n bẹ́ tó ọ̀tẹ̀ tó ọ̀tẹ̀ wọ́n ọ̀tẹ̀ kí ló ń ṣẹlẹ̀ bí báyìí. ẹ ṣe máàlù ẹranko tó dúró yìí ló jẹ mí ní owó ilé thirteen months eighteen thousand naira. wọ́n ní is it true. ó fẹ́ nìdé nìfọ máa lù ẹ́ bàjẹ́ èmi ni mo sọ. ẹni sùúrù bàbá ẹni kọ́ máa gbẹ́rù ìmọ̀ náà. bọ́mí ẹ máa sọ kí ni àti bẹ́ẹ̀ kó kù. wà á sọ́dún sọ́kẹ́ máa sọ́dún sọ́dún. ẹ dúró ẹ ẹ dúró lọ́jọ́ náà. ẹ dúró ọba ti sọ́wọ́ ṣẹ́ ti wájà dẹ́bà tiẹ̀ wá ní kéèyàn wá kẹrù ṣé àfihàn ilẹ̀ ẹni kó máa kẹrù ṣé kò ní ṣe lóòótọ́ ni. ẹ ní máa sọ. nígbà wo listen ọdọ ẹ English English ọdọ ọdọ ọdọ pé yẹn. ẹ jọba bínú sàṣẹgbọn. èló ni owó lé. eighteen thousand ni. eighteen thousand. gbígbígbígbí hmm. hmm. hmm. ẹ jẹ́ sàdáre ṣe wá lówó sí ara yín balẹ̀. ẹ ti torí owó ẹ pa ọmọdé àbí ara yín jẹ ẹ ti sọ ọmọdé àbí yín nù náà. àwọn akọ́ni bá a ṣe jọ bẹ̀rẹ̀ àtijọ́ bẹ̀rẹ̀ ṣe president ẹ kò títàn wọ́n jẹ owó ná three thousand two hundred ah. orí ẹ kí ni kí ni gbọ́n iná ọdún iná thirty months three two ní ọ̀dẹ̀ ní ṣẹ́ǹtì twenty twenty naira o níbo la máa ríṣẹ́ báyìí. mo fún yín ní gbogbo tó kù. okòwò tọ́lẹ̀ seven fifty. Ah. ẹbí ẹ báwo ni kò ṣéǹtì náà. má bọ̀dà. kí ni a tún jẹ o kí ni a tún jẹ náà. ó ti tán. ọ̀rẹ́ kò ti tán for now ó ah. ti bọ́ hot wọ́n tún máa san owó two years sílẹ̀ tí wọ́n fẹ́ máa gbé bí o. Uh, náà bàbá ṣé ilé kan tẹ kọ́ tó dàbí àgọ́ adìyẹ náà lẹ ṣe yẹn bàrà zàwọn yìí. ẹ̀yin láǹfààní bú mi mi ò ní bínú ẹ fẹ́ sọ̀rọ̀ sí mi just anyhow ẹ̀yin lẹ lẹ́nu ọ̀rọ̀ olówó ló lẹ́nu ọ̀rọ̀ yàtọ̀ sọ ìwé èrè ẹ sọ̀rọ̀ sí mi ẹ sọ ẹ sọ anything anything. ká tiẹ̀ wàá gbà pé kékeré nìyẹn ẹ jọ ṣé ẹ nílé mi. bẹ́ẹ̀ sàmúlẹ̀ yóò kọ́ uh, níbi tó bọ́ sí gbàgbà ẹ gba ọ́fíìsì. no how many bedroom four flat méjì ni mo kọ́ tira wọn. Um, màá fẹ́ ṣé òun mọ ọ́fíìsì yẹn. tí òun pa dáadáa. ní four flat ẹ̀ ló ní pàánù owó ọdún kan mò ń bọ̀ forty eight thousand láìsí agreement ń bẹ. good màá ní kó wá fún yín ní owó ọdún mẹ́ta lọ́la. ìgbàlẹ̀ máa kó wa. no àwọn ni mo fẹ́ gbà fún un bọ́ mi ò mọ̀ra pọ̀ yìí méjì ń sìn bóyá wọ́n sì sọ fún wọ́n lè sọ pé àwọn ò gbalé lọ́wọ́ yín mọ́. bàbá yàbọ̀ o mọ̀ ọ̀rẹ́ mi wà lọ́dọ̀ àfìjà bẹ̀rẹ̀. àwọn ìjọ rẹ̀ bàbà àwọn ìjọ yọ̀ àdókù sí ni ẹ̀yà tó ọlọ́run kẹ́kẹ́ rú ẹ̀yin náà ní kẹ́kẹ́ rú ọlọ́run kẹ́kẹ́ rú ọlọ́run kẹ́kẹ́ rú ọlọ́run rọ́bù lẹ́ máa sọ yẹn o. tó bá di ọ̀la alágbàṣẹ fún yín. ẹ sà sẹ́ẹ̀lì gbogbo ẹnu kan ti fọwọ́ dàrú yàrá ìfọwọ́ kan mọ́ ó ti di ẹrù gbangba àátúmọ̀ ẹ̀ ṣe sí tètè wa ṣe yẹn ń sìn ọlọ́run àgbàdo àwa. mo kàn ní kí sáré wá rí ẹni pé mi ò ní lè wà nírọ̀lẹ́. báwo lè yí ṣe jẹ́ sẹ́ẹ̀ ẹ ṣe dáadé ìjọba bínú. o ṣe bàbá mi ojú òní kí ẹ o òní tẹ òní tẹ fún ayé ẹjọ torí ọlọ́wọ́ ẹjọ torí ọlọ́wọ́ ní ẹ máa kọ ah, wọlé mọ́ ah, ah, ẹ máa kọ wọlé mọ́. ẹyin wèrè ẹ jẹ ìkọ wọlé ẹ kọ ẹ kọ ẹ kọ lórí yín kọ ẹyin wèrè kọ. ọmọ sósì lẹ́nu kúpùyọ̀ sí. Ìṣó ìṣó ò ṣe é pọ́nlá, iyọ̀ ọ̀dẹ̀ ṣètò dànù. Ta ni mo máa fẹ́ láàárín àwọn ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta yìí? Bàbá ní fọ́mọ ọ̀rẹ́ ọ̀hún, ìyá mi ní fọ́lówó. Ìmúdẹ̀ nífẹ̀ẹ́ mú ìwà. Bundan okulası babaannem. n í f ẹ ̀ o n ọ̀gbẹ̀gbẹ̀ mi. Àmọ́ mi g b o ́ d ọ ̀ ṣe n ǹ k o n láti jẹ́ kí inú à w o n o b í mi dùn tí mo tèmi ò ní dùn. Torí mi ni máa b ọ ́ k o n r i n náà gbé. Kí ni mo máa ṣe? Wọ́n wá k o n i m o ̀ ṣe. Kó mi mọ̀ ṣe ọ́. ìyábọ̀ má pe ajá lọ́bọ̀ fún mi àló ń fẹ́ ọ̀bọ yẹn. mú ah, ah, ìwọ bó ní mi ò fẹ́ bọ̀bọ̀ ṣé mo fẹ́ máa purọ́ fún ẹ ni mi ò fẹ́ ẹ. ọ̀bọ yẹn kọ́ ló gbalẹ̀ bíi tẹ́ ń gbé sìn fún ẹ. ó ní òun máa yọ díẹ̀ díẹ̀ ní sálárì ni. Ah, ó dùn mí gan ó dùn mí gan ó dùn mí o sálárì wo ló ń yọ díẹ̀ díẹ̀ ó rò pé mi ò mọ tó ń ṣẹlẹ̀ gbogbo nǹkan tí Kọ́lá sọ fún mi náà irọ́ ni. ọ̀bọ yẹn kọ́ ló gbalẹ̀ bíi tẹ́ ń gbé sìn fún ẹ. ok ká ní Kọ́lá jẹ́ ọmọdé o rò pé mi ìrí bí mọ́mí ṣe ń ṣe sí mi ọmọ ojú ni mí nà. mọ́mí tèmi láìkó owó mú ìwà lẹ́nu ẹ. èmi mi ní láìkí wa irú nǹkan bẹ́ẹ̀ o. má bínú. tí mi bá lówó lé ni mo lè lówó lọ́la. báwo ni máa sọ̀rọ̀ báyìí. no ẹ ẹ tiẹ̀ ẹyin ẹ gbà wẹ̀ létà ẹ jẹ ọ̀sán. dà má bínú. sọ fún àwọn mi mi láìkẹ ọ ẹ má béèrè owó lọ́wọ́ anybody tó bá tó táì máa náwó fún yín. ṣé oúnjẹ jẹ sórí bí <laughs> ṣe wà lọ́dọ̀ ìyá títí ni mo sọ fún wípé ilẹ̀ ti ṣú pé bàbá ìyá ti dé wọ́n á fẹ́ jẹun kò fi yó. a fẹ́ jáde. ẹ fẹ́ sáré jáde owó tá a gbó wí ni wo ilẹ̀ ti ṣú mi ò fẹ́ kọ́ mi máa rìnrìn alẹ́ o. Ah, ẹ sà kò ń lọ́ọ̀lù kan tó le náà ó kàn fẹ́ sáré tẹ̀lé mi délé ni ó dẹ̀ dàrọ̀ làkó tó dé màá tètè fi wá lára ilẹ̀ ti sú ọ. ẹ wò báyọ̀ ẹ̀yẹ máa lọ sí i ṣùgbọ́n kò tètè gbé wá láàárọ̀ là ìyàbọ̀ ó dàrọ̀ ọlọ́wọ́ àjí yìí rè o ọlọ́wọ́ aṣọ yìí délé o ó dàbọ̀. ilẹ̀ ti sú ilẹ̀ iṣu wò. wá wàá bẹ fọ̀rọ̀ agbólẹ̀ nínú ọ̀rọ̀ tó wà ní bọ́ọ̀mọ̀ yẹn ṣe sọ yẹn ṣe ló yẹ kẹ́ni kan máa lọ kó tún ṣẹ́jú sí yín mò ń ṣẹ́mu sí yín ẹ̀yin náà wo gbogbo inú ilé ta yìí ọlọ́mọ yẹn ni à ń tọ́ yẹn sì sórí yayaya à ń wo títí àjókòó kalẹ̀ àásùn ìtorí ọlọ́mọ yẹn náà kọ́ ni ọ̀dà kò. ọlọ́ba náà wọ́n mú bí ẹja gbà. òun mo ti gbọ́. àbí ń ṣẹ̀rù bá wọn inú mi lẹ́dùn wọ́n rí pé mo mójú lọ sọ́jà kí n tó mú ọmọ tó pààyàn. tó bá fẹ́ sọ̀rọ̀ tó bá fẹ́ béèrè wọn ní kíní kan báńkì ń kọ́ ẹ lọ́kọ̀ wọ́n lè máa bẹ̀ ọ́ lẹ́nu wọn pé pé báńkì èmi tí mo ń ta sí èèyàn mọ̀ pé world bank ní ká sí <laughs> ibi tí gbogbo owó gbogbo àgbáyé wà ní mo lọ jókòó sí. owó báwo world bank báwo. yìí o so o mọ̀ pé láṣẹ̀ púpọ̀. <laughs> a máa sọ o mọ tó sugar ṣùgbọ́n de ẹ ká ṣe rí ọ̀rọ̀ ká mọ táǹtà sí. báyọ̀ mo bóyá ká take time náà. o táwọn náà take care take time títí ní méjèèjì jẹ́ kó ọmọ ọwọ́ ẹ̀kọ́ wọn padà wá tára mi bá kí ìwọ náà lẹ̀wọ̀ kó padà wá táwọn fara mi báwo bí ọmọ yẹn náà ò ní tutù. <laughs> Eh, eh, eh. báwo lára ẹ̀ ṣe wà ókè ṣá n tó ń ṣe yìí ó ti máa ń ṣe tẹ́lẹ̀ o kí ló mìíràn pé kò yẹ kí ló mìíràn pé kò yẹ ó yí ẹ kẹ àmì tí mò ń sọ ni pé ó ti ṣe bí ẹ̀kan ẹ̀mejì ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin rí ẹ̀hẹ́n ó ti ṣe rí náà ni tí mò ń sọ náà nìyẹn orí fífọ́ ìṣàlejò ara jẹ́jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ẹ́nìwé ọlọ́run ló pe tèmi bẹ́ẹ̀ mo dẹ̀ gbà àkíyèsí yẹn ń ṣe business mi nǹkan tó invest to lose ọlọ́run kò tẹ̀lé ẹ kò sí wàhálà. kí ló ní. ẹ kò ní ẹni ránṣẹ́ má fara lẹ̀ ẹ àti délé yín. ìwọ àtàlẹ. ìwọ àwọn mélòó làwọn ni wọn sọ. ẹ àríra àríra. ní kí ẹ má bò ó dà èmi á rí ẹ ṣé mi àti ẹ àjà. mọ́mì mọ́mì náà fẹ́ rí ẹ náà. láàmì tilẹ̀kùn torí èsì màá rí mọ́mì má rí. ṣé kí ló fẹ́ kó má rí wọn ìṣàkílò ṣe. kí ló dé mo kò tọ́lẹ́ dá tilẹ̀kùn jáde mo ní màá rí ẹ. kí ẹ̀yin ìyá mi àtẹ̀yin bàbá mi àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi èmi ọmọ yín tẹ̀tí mọ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ni Sharafadeen Àkànní Seriki Mekafo AK Africa Steve Nwamba bí mo ṣe fọ́ lójú eléyìí náà ni àkọjá ewé mi rẹ́kọ́ọ̀dù mi tí mo kọ kọjá yòó náà ni Cry No More Cry No More yìí mo hàn pé kò sí nǹkan tẹ́ lè fi ràn mí lọ́wọ́ ju àfikẹ́ ìrákẹ́sẹ̀tì yìí lọ ọ̀pọ̀ èèyàn afọ́jú náà ló wà ní títì ìtò ń tọrọ bárà ìtò ń ṣe gbogbo nǹkan àwọn míì wà tó já sí pé wọn ò wúlò fún wọn kan kì í ṣe pé àfi yọ wọn o àfi gborúkọ lọ́wọ́n ọba ga ni ṣùgbọ́n èmi náà tí mo wà lónìí tí mo ń ro ọpọlọ mi tí mo ń gbé orin kalẹ̀ tí mo fi ń ṣe gbogbo nǹkan pátápátá tẹ́yìn náà ń gbọ́ mi ìrànlọ́wọ́ tẹ̀lé ṣe fún mi kí má bàa jẹni tó ń tọrọ bárà kí má bàa jẹni tó ń ṣe àgbèjẹun láyé òun náà ni kẹ̀ bá mi ra cry no more yìí rẹ́kọ̀dù mi tuntun tó ń bọ̀ lọ́nà. àwọn yẹn cry no more mo ti nà ní jọjú mi mú mo mọ̀ pé ní orí ìfọ̀ ọ̀nà òun ló bí mi ọ̀nà. àwọn yẹn cry no more mo ti nà ní jọjú mi mú mo mọ̀ pé ní orí ìfọ̀. Samir. sọ́dọ̀ yìí. ìyàwó. ìyàwó mi ni. Ah, <laughs> ayọ̀lá mi ò rò pé olójú tó fi rìn hàn. ojú bẹ́ẹ̀ni mo ní. gbogbo <laughs> ẹ ah, ah, eh. kú o sí ìlọ́kọ̀ ibi o ti gbẹ́sẹ̀ wa kó gbẹ́sẹ̀ padà lọ́dọ̀ ọgbọ́n o ìlọ́kọ̀ o. wá máa jẹun ẹ̀kọ́ sí nǹkan tó ma ṣẹlẹ tó bá dọjọ́ ọwọ àgàn tó bá láwọn ma máa lọ rẹ́ǹtì ìyá mo mọ ẹnìkan nígboro tó pé mo ṣe rí yẹn náà nìyẹn náà ṣe rí lùmúlùmú bẹ̀rẹ̀ ni wọ́n á jókòó wọ́n á dàbí. gbé bọ́ síbí ìjà rẹ̀ ọmọ yìí onígẹ̀gẹ̀ mo yìí sórí ẹ ìtọ́wà lọ́rùn ẹ̀yìn nǹkan. èmi jẹun sókè ni kí ló ń ṣe lè tẹ́mi òjò mọ́ mi ẹ̀ ò rí ni. kí ló máa ń ṣe ẹ́ báyìí lọ. ọlọ́run nǹkan tó ń ṣe yóò dáa ó dẹ̀ ń fi àìsàn tó wà lọ́rùn mọ́ mi ọ̀dẹ̀ fi ń bù kí ló máa ń ṣe ẹ̀gbọ́n náà ọmọ òjò. ẹ̀ka bùsàlù alẹ́lẹ́ kí ló wá ṣe bí wọ́n ní kí ni ìkọ́ náà wá ń bí. yàrá ìdájọ́ mọ́ta mo ti ṣubú kí tọ́lá bọ́ọ̀sì tàjọ́. Bukola ni dùwẹ̀ fún mi dáadáa. agogo agbésùnmí mákàrà ọ̀kọ̀dé látàgbàlá Owólabí films èrò ìyàwó ẹgbẹ́ àjọ wò ó ẹ̀yìn àwífún táwífún ní kágbọ́ ni yọ ọmọ ènìyàn ẹ̀yìn àwífún gbogbo ìyàwó ilé pátá àsìkò rẹ fún yín láti kọ́gbọ́n pẹ̀lú sinimá tuntun ẹ̀yìn àwífún káàsà inú ọ̀lá níyàwó oníṣekúṣe ó g lè wá sílé àṣírí kọ̀ọ̀kan tún sọmọ ọkọ̀ lọ́wọ́ ẹ̀yìn àwífún láti lò dẹni tí wọ́n lé jáde kúrò nílẹ̀ yìí o òun dàgbà fi ń jẹ̀kọ́ abẹ́ ìwé ló wà ẹ̀yìn àwífún ìjọ ó dáa kọ́kọ́ máa gbé ṣòkòtò kíyàwó máa gbé kàfàǹṣà ẹ̀yìn àwífún ọmọ ọkọ bá da abẹ́rẹ́ tí wọ́n ń wá kiri ọ̀la ìyá ayọ̀mọ́gàjì babalásì kílò òdùlé fọlákẹ́ sádàrè ọ̀pẹ̀bẹ́ màmá kíkẹ́ babalẹ́gbà lọ́ọ̀yà aláṣẹ́gun kóredé ṣóyínká tẹ̀mí ìdúrójàyé owólabí àjàsá àti cd imperial video link aṣọ seven òjìdílẹ́ni ìdúmọ̀tà ló ń tà fáráyé a sì tún kó ojú lọ́nà àwọn sinimá wọ̀nyí aṣọ oge ọmọ orogun látọwọ́ owó labi film ohun ìgbàgbé látọwọ́ a seven production ẹni àwífúnlẹ̀ lẹ́yìí o ẹ wìtìwìtì. àfi kẹ́ ẹ tún bẹ́ẹ̀ máa bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́ọ̀yà yìí ṣùgbọ́n gẹ́gẹ́ fún orílẹ̀-èdè pé ẹ̀ẹ́nì parọ́ ẹ̀ẹ́ sòdodo. yes òótọ́ ni ẹ̀jẹ̀ tí mo jẹ́ fún orílẹ̀-èdè ni pé màá jẹ́ olótìtọ́ àti olódodo mo dẹ̀ ń gbìyànjú mò ń sòótọ́ yìí. láti ẹ̀ sòótọ́ nǹkan táwọn aráàlú ń sọ ni pé irọ́ lẹ̀ ń pa wọ́n tún ṣépè fún yín. Ah, kí ló dé. wọ́n ní ẹ fi pé ọ̀rọ̀ òṣì máa ń sọ. kí ni kí ló ní mo ṣe. pé bá fi lè wá dé kóòtù báyìí pé bá tún wá ń sọ̀rọ̀ lọ tó máa ń sọ̀rọ̀ bọ̀ pé màá kú rẹ́ màá ga ẹ̀ màá kú rẹ́ màá ga pé bá tún wá mọ́rọ̀ lọ síwájú lọ́ọ̀yà ẹ̀ tún wá máa wojú wọn. Ah! èmi síbẹ̀síbẹ̀ náà kò sódodo. lẹ́nu ẹ gáàjọ. ìdájọ́ wà nǹkan ṣe sí ẹ pa àwọn èyí sí. péjì di àgbẹ̀ ọ̀nà irúṣẹ́ òun ni màá ṣe tó bá dàgbà. máa ṣe nọ́ọ̀sì tàbí dókítà irúṣẹ́ òun ni mo fẹ́ ṣe tó bá dàgbà. lọ́yà lèmi máa ṣe irúṣẹ́ tí dáàdì wa ń ṣe mò ń máa ṣe. ẹ náà fẹ́ ṣe irúṣẹ́ dáàdì bíbá ẹ náà ṣe kókò gbẹ́nà sàn ọgbà ayé wọn ṣé ọgbà bá ń ṣe òdá gbẹ́nu kókó ti bọ̀ tà ọ̀dẹ ọmọ. kí ló ṣe fún ẹ tó yé ìlú mi sí. bẹ́ẹ̀ ò gbọ́ ọ̀dùn sọ. kí ló sọ. ó ní iṣẹ́ pè ní láti wá ṣe máa ra àtà máa ń bu ẹ̀. ṣé rẹ ló pa ah. ṣé rẹ ló pa tó yẹ ká pa ní kọ̀ọ̀kan abájá dìbì ṣé nǹkan tó ń ṣe yẹn dání. sani alọ́jọ́ rẹ̀ yín náà tí bá gbá ẹ létí wo bó ṣe ranjú wọ̀ tó ranjú wọ̀ ó ti jákòó dáàdì jẹ ẹ lòun kúrú lòun ga yìí. bó ṣe ń sọ̀rọ̀ sí mi

màá mo ní takoli kan tí màá fún ẹ torí kò tí ọmọ tó ìyá gbọ́dọ̀ jẹ́rú ẹ̀ yìí ọlọ́run ó mọ kan tó máa ṣẹlẹ̀ mo ní takoli kan bí tó máa fi bọ́ wọ́n ń jí mi ní ìkan o mo lè pa ẹ̀ dànù bó ṣe ń wò mí mo kálá gan torí wọ́n náírà mo ṣe pàǹtí kan báyìí tó ti tajà ń ṣó yí ẹ wọ́n ní kí n lóògùn ẹ̀ ó ní lóògùn òwe ìdá tó yìí wọ́n láyé ẹ̀ bòròró bòròró wò wọn ò kí ń jalè níbi tó wà o tó bá lọ ṣòfla bàbá kan lásán ṣuálò hmm, tó yí ẹ báyẹn lọ́jọ́ kórè ẹ fún. ìgbà ẹ tọ́ báyìí ni mo ti wo súrà ẹ ni mo ti mọ̀ pé wọ yóò lè mọ̀ọ́rẹ́ tó bá dàgbà ṣé o notice pé à ń tọ́jú àwọn ike agolo Cerelac sílé. tó notice ẹ ẹ̀rọ báwọn agolo yẹn ti pẹ́ torí tiẹ̀ ni mo ṣe ń tọ́jú ẹ̀ torí ọjọ́ òrìgùn bí tí ẹ ṣe dúró bí gèlè ọmọ ológun yẹn mo ti mọ̀ pé at the end of the day o lè má fẹ́ mọ táwa ń ṣe fún ẹ lóore o gbọ́ pé kò hold on àbí mo ní kò hold on tó ń sara ìsòkè orí èyí ni káti ẹgbà pé wọ́n ń ṣe patí ládùúgbò àwọn tí wọ́n nífẹ̀ẹ́ mi dẹ̀ gbòǹjẹ wá sílé ṣé ẹ̀ ní jẹ́ kí n dékẹ́ tó pé kẹ́ tó máa jẹ́. bàbá kò ṣe patí. níbo lẹ ti wá lóúnjẹ o. lára ọjà tá a kiri lọ géènì tá a rí ń bẹ̀ bàtẹ́ tètè dé láti mú tàbí aláìsí tàbí. ọ̀rọ̀ yín lé sí i tó bá jẹ́ mo ti jágbàràn ọwọ́ yín lọ lábẹ́ bíríìjì tẹ́jọ́ ti ṣáwèrè yìí ní ìjẹ́nu yìí tẹ́ ẹ ti kú tí ẹ bẹ́ẹ̀ sùn ẹ̀ ń gbé ẹ̀ wo tẹlifíṣàn ẹ̀ ní lọ́kọ̀ láti máa wò ó nínú ọ̀rẹ́ Ìyàbọ̀ kí wàá lò lè tó yẹn ṣẹ́rù ń bá ẹ̀ ní ṣùgbọ́n èmi àti ẹ̀ la wà ń bí sọ̀rọ̀ náà. mi mọ bí ṣe máa sọ. ìyàbọ̀ ó jọ sọ̀rọ̀ yarí nínú ìwé ẹ̀. ṣó máa keep a secret láàrin èmi àti ẹ̀. ó le tó yẹn ni èyí tí ó le ju eléyìí ọ̀gán ṣe bó ti sọ fún mi rí tẹ́nibọ́dì ò gbọ́ nǹkan tó bá wà nù ẹ sọ síta mo promise anybody ò lè gbọ́ láéláé. mi wá hmm? mo láìsàn. ó dẹ̀ dáyà já mi ó láìsàn tó bá ní àìsàn á lọ sọ hospital wọn á dẹ̀ tẹ́ kí ẹ wá wà òkè ó mọ bí mo ṣe lọ́ọ̀rẹ́ ó dà yẹn kó mọ bí mo lọ́ọ̀rẹ́ gan má jẹ́ kí n tẹ̀ tí apá bá dùn ẹ̀ lásán tá a bá rí i pé Tòkunbọ̀ ẹ̀ wà mi ò mẹ́rin láti kí apá tèmi kan fi títí ẹ̀ níbi tí mo lọ́ọ̀rẹ́ dé mi ò lá ọ̀tọ̀ Ah, mi ò pé wọn ni mo ṣe láìkẹ o o ah, jẹ́ ká lọ sí hospital ká treat ẹ̀ kó kú ń bẹ́ẹ̀ jà. ó ṣe irú àìsàn bẹ́ẹ̀ yẹn. ìyàbọ̀ sórí ọ̀rọ̀ kan kì í tóbi ká fi ọ̀bẹ bù ẹ̀yin obìnrin tẹ́ bá ti fẹ́ dọ́gbọ́n ètekéte kò sọ́nà tẹ́lẹ̀ gbà ọ́ síyàn pátápátá ẹ̀ kò ti lóyún fún yàn ọmọ bó ṣe lè sọ fún mi. irú ọ̀rọ̀ wo ni wíwá wa sọ lẹ́nu ẹ̀ kí ló fa oyún nínú ọ̀rọ̀ tí mo sọ yìí ṣọ́rọ̀ oyún ni mo bá ẹ sọ ni orí wàkúwà mọ́ káwàkúwà lọ́wọ́ rí ni ìgbà tó dẹ́ tó lè sọ̀rọ̀ ní là ń tó ń pẹ́pẹ́ tó ń pẹ́pẹ́ láàárọ̀ mọ́lẹ̀ kí n mọ nǹkan tó ń ṣẹlẹ̀. mo ní wárápá. ẹ ẹ kí ló sọ. mo ní wárápá. Ìyàwó. Yeah, well pẹ̀lẹ́ ìyẹn ti tó ìgbà wo. àtìgbà tí wọ́n ti bí mi. Ah. Hmm. àtìgbà tí wọ́n ti bí ẹ. ọ̀gá o ṣé kò ń ṣe pé bóyá ọkọ látara ẹni bọ̀dì ṣá. báwo ló ṣe ń sọ̀rọ̀ bá ṣé wọ́n kó orúkọ bẹ́ẹ̀ lára èèyàn ni. ó èèyàn ò lè kó àìsàn yẹn lára èèyàn wọn ò kó lára èèyàn náà. ìyàbọ̀ kò sí nǹkan tí ó pọ̀ lókè tí ilẹ̀ ò gbà àti pé irú nǹkan kékeré báyìí nǹkan kékeré níwájú ọlọ́run ọba má jẹ́ kí n tàn ẹ́ gbogbo ọ̀nà tí n bá mọ̀ gbogbo ọ̀nà tí n bá mọ̀ pẹ̀lú ìfẹ́ tí mo ní sẹ́ àìsàn yìí màá tójú bọ owó tí ò bá yẹ kí n tójú bọ̀ tí màá fi rí i pé ó kò lára ẹ̀. oṣù mi tó bá ní èsì one billion wọ́n jẹ́ kí n lẹ̀. wọ́n ti jáde. oh god. kí ló dé. mo fẹ́ wá rí wọn ni. ṣé kò sí ṣá. nípa ti ọmọ ìyàbọ̀ yìí náà ni. kí ló tún ṣe. o ò gbọ́ ni. pé wọ́n sọ pé ìyàbọ̀ ti ní wàrà pa. ọ̀ saute onions àwa ti gbọ́ tẹ́lẹ̀. o ti o ẹ ti gbọ́ ẹ dẹ̀ bọ́ adúrú nǹkan tó tó bẹ̀rẹ̀ mọ́ra ẹ lè sọ fún mi. èmi rò pé bóyá bàbá ọkọ mi ti ṣàlàyé fún yín. irọ́ ọ̀nà àwọn ọ̀bá ní sẹ́nìfín. ẹ má ah, bínú. Ah, jésù kristi ẹ aṣọ́rọ̀ ọlọ́run tó ti ẹ̀ sọ pé ojú dáradára ni ẹ̀sùn ẹ wá sí ìjà sí asán ó tọ́ ni o. ṣé bẹ́ẹ̀ ilẹ̀ ń gbé lẹ́yìn pẹ́pẹ́pẹ́pẹ́ láti fẹ́. òkú ní báwo lè bá mi wí nà ó kò ṣàkóso rí ọmọ dáadáa dẹ ní èmi ò mọ kó rí wárápá bẹ́ẹ̀ ni o anyway ẹ̀gbọ́n yìí ti kí fún bàbá ọkọ mi gan-an ní kò gbọ́dọ̀ fẹ́ o. kò sí ẹni ẹ ń bo nínú ràn wá kò sórí wá pàǹbẹ kò lè fẹ́ kó yẹ ti amùtẹ fímọ nà ń bo ló ń lọ. èmi náà ń jáde ni. ó ṣe kájọ máa lọ mo gbọ́dọ̀ máa dára yẹn sọ̀rọ̀ mo ní kò lọ rí bo sí mọ́tò ni. ó kì í ta lè máa fẹ́ mi. bá a ṣe ń rìn ẹ̀rìn ọ̀ mi ò tí ì mọ̀ ó lọ́ọ́ máa kọ́ mi ṣá. àǹtí mi ẹ mọ bọ́dá tó kù fáyà. ṣé ọmọ ọ̀rẹ́ dábì. bẹ́ẹ̀ni ẹ má fẹ́ wọn torí pé wọn kì í sábà wá yín wá sílẹ̀ àti bọ̀dá mú ìwà náà ẹ má fẹ́ wọn rárá get up get up get up again again torí pé wọ́n tún máa ń kọ́yàn kò ẹ̀yìn bòdá tí wọ́n máa ń ra Mr Biggs bọ̀ yẹn àwọn ní kẹfẹ́ o. ẹ mọ̀ pé àwọn ni wọ́n ra bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ lóye ẹ mọ̀ pé àwọn ló ra fún àwọn ní kẹfẹ́ o. tó ṣe ọkọ ọlá ọmọ fún mi ní kọlá àwọn rọ́bà bàtẹ́ yìí. Adébólé. Ó ṣàkíyèsí pé látànà n ò wá fi. dádì tó bá jápá àwọn fẹ́ẹ̀ mi àbí àbábà aran bẹ́ẹ̀ máa jára wọn mi lójú wọn nìyẹn. ìrúra o happy happy ni kí á fi. àì kí ni tí mo wá ṣọmọ ní n ò wá fi inú mi ò dùn. dádì mo ti ń sọ ìbò nílé tipẹ́tipẹ́ ó yẹ kẹ́ mọ happy. máa bọ̀ n tí ò jẹ́ kí inú mi dùn ni pé ìgbà mo wà ń di ayò lánàá àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ìyàbọ̀ ìyàbọ̀ ìyàwó rẹ̀ wọ́n sọ̀rọ̀ tó jẹ́ pé ó sì jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi wọn ò mọ̀ pé bóyá mo mọ ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀ láti ìgbà tí wo àti tẹ́ ẹ ti jọ ń lo ìfẹ́ yín bọ̀ tẹ́ ẹ ti ń bá fẹ́ yín bọ̀ ó ṣàkíyèsí àárẹ̀ kankan tí ń ṣe Ìyábọ̀. anátàtọ. bí kò ṣubú lójijì. Ìyábọ̀ ṣubú ṣeré. sọ ọ ṣàkíyèsí pé bóyá ṣubú ṣe é gbà mí nígbà kọ̀ọ̀kan. wọ́n lè wá pàǹbà ajá. ìyábọ̀ uh-uh. no ìyábọ̀ ni wàá rápá dáadé. ìyábọ̀ irọ́. wàá pamọ́ ìyábọ̀. dáadé mi mi ò mi ò rò. ọ̀sìn lè fẹ́. dáadé kí n má fẹ́ ìyábọ̀. ìdí tó fi lè fẹ́ ni pé gbogbo ṣàkun àgbolé wa nínú bámílì wa ọ̀ka ọ̀ka ìṣàn kan kọ́ ṣàìsàn bí wàá parí látọdún wo sọdún wo dáde ẹ wò gbà tí èmi àti ìyàbọ̀ ti ń bọ̀ lẹ́nu gbà tí mo bẹ̀rẹ̀ skul yìí ẹ mọ nǹkan tí ìyàbọ̀ ti ṣe fún mi ni nínú láìfù mi ọ̀gẹ̀dẹ̀ ìyàbọ̀ ó wá wo kòkó yé tán àwa fẹ́ sọ di ibi burúkú it's not done daddy it's not done. ọ̀gẹ̀dẹ̀ ìyàbọ̀ wo kòkó yìí. ọ̀ pa kòkó lánìí ọ̀ nífẹ̀ o. ah daddy máa fẹ́ ìyàbọ̀. àlọ́ nífẹ̀. àmì ibo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀. lójú ẹ̀mí mi lọ́ọ́ fẹ́ ìyàbọ̀. daddy kò sí ọmọ kankan fún mi mọ́. ọ̀fẹ́ náà yẹ̀yẹ́ mi lẹ̀ láàrin. máa fẹ́ ìyàbọ̀ sí nǹkan tó lè stop mi. ibo lè wà wà wà wà jókòó ah, ah, ọmọ ọgbọ̀n náà ló ń rálé ọmọ kẹ́mi kẹ́hìn ó dé gbèjì ọkọ títà ìkẹ́hìn bá dé gbàrìndínlógún ọ̀kárì wòmí adékúnlé èmi mọ bí ọ wọn ò sì lè kí n tí ọ sí ìwọ ọmọ pé gun ọba ṣẹlẹ̀ nílùú kan ìdí ayò ni a ti mọ adékúnlé ọ̀ṣun n ò lè rí kòtò kí n tì ọ́ sí torí ọjọ́ alẹ́ tiẹ̀ ní í sọ ká ní ìṣe báyìí ṣàkáyìí ṣàtì ń bá ìyàbọ̀ ọjà ń wọlé ní ọmọ fẹ́ àmì ìbú ọ̀la ni ó jẹ fún wọn gbogbo àwọn ọ̀rẹ́ rẹ tímọ́tímọ́ tí a bá wá wálé rẹ ọ̀ní ṣe kí wọ́n bomi fún ọ kí wọ́n lè fífi rẹ mú mi kọ́ ni kí wọ́n jẹun kí wọ́n láwọn ọ̀jẹun ìwọ ọmọ pé torí nǹkan tí ń ṣẹlẹ̀ ni wọ́n máa rò tí wọ́n fi ní jẹ yóò bá ṣìbọ̀ wọ́n ní mí téńté létí àwo gbẹ̀gìrì ojú bá kú ńbẹ ọkàn ò ní kú ńbẹ ọmọ mi èrò ló bẹ gbẹ̀gìrì o kọ ro ọmọ bá a ṣàn bá a ṣe ṣe tí òfin ní ṣàn ní ọ̀rọ̀. bá dé ìròyìn ránṣẹ́ àwọn yorùbá dé ìròyìn tó

wá ìwò ilé mi sà. báyọ̀ ọ̀bẹ sọ àwọn kan. bàbá sà. kò sọ anything fún ẹ. bàbá sà. anyway àwọn ẹbí sọ pé àwọn ò fẹ́ kó fẹ́ ara ìdálẹ̀. kò yé mi sà. ó mọ nǹkan tó ń jẹ́ ìdálẹ̀ ó gbọ́ ìdálẹ̀ rẹ̀ sọmọ olúwa ni wọ́n ni. ètò sáà. àní wọ́n sọ fún ọmọ ìlú wa ni kó fẹ́ má kúnlẹ̀ gbọ́ tí mò ń sọ fún ẹ màá bẹ́ẹ̀ jà ọ́ mi ò láìkẹ́ bẹ́ẹ̀ jà ọ́ màá bẹ́ẹ̀ jà i will fight you i wan joke màá bẹ́ẹ̀ tí o gbọ́dọ̀ nǹkan báyìí lẹ́nu mi rí ni àwọn ẹbí náà decide àwọn ẹbí náà take decision ẹgbẹ́ oh my god olùwọ̀npẹ́ mú bí o. wọ́n ní o máa lọ. ẹ má bínú ẹjọ́ ẹjọ́. ah, eh. ah wa mi láìkẹ́ olùwọ̀npẹ́ mú bí o. travel lọ rìn báyìí o kì í ṣe pé kí n dán yẹn tán kí n máa gbọ́ oríṣiríṣi o pé bóyá wọ́n ń wọra wọn káàkiri o láti jẹ́ kán mọ bó o ṣe jẹ́ nínú ilé yìí. of course níbi tí mi wà ah. láéláé kò lè ṣẹlẹ̀. àwọn ti tán mi ì ní fẹ́ gbọ́ ó máa dùn mí tẹ́lẹ̀ tí n bá ti ń ṣẹlẹ̀ tó ti ń fojú rí báyìí phone me. màá get in touch pẹ̀lú wọn. madam ah, mo ìwà ẹ máa ṣe é gan ọlá àti àdé. wọn jíṣẹ́ mi fún eh ẹ wọn lọ fèrè mi rí. bẹ́ẹ̀ni báwo ni wọn gan. ẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ yìí pé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí mi tó yẹ pé mi kì í fọ̀rọ̀ lọ yìí ṣùgbọ́n ilé ìwà bù mí lọ́wọ́ hmm. bẹ́ẹ̀ ṣé kò le. mo ti ń pa ẹkú tí mò ń dajẹ mo ti ń pa ẹyẹ mò ń dajẹ ṣùgbọ́n ẹ ń mo á pa òjò yà mo ṣe lè kún mo ṣe ní kí n gbé wa báyìí làbárè ẹ ṣe gbàgbà ah, lédi tí mo fẹ́ ya yàbọ̀. ọmọ kúkúrú kan báyìí tó sanra dé yìí ah, mo mọ ẹ ti jà. àjà o sẹ́rí ẹ̀ ó sọ fún mi pé ò ní àìsàn kékeré kan. mo ló ń dùn. èyí tó yẹ pé tó bá gbé ọ̀ jálẹ̀ yẹn tó yẹ pé bí fóònù àmà jáde ṣáá kọlápá nìyẹn ẹ jìbìtì ọmọ tó fàyè tó bá yéé ta lọmọ yìí sẹ. ṣó le ok kò kì í ràn yàn. ṣé wàràpá. Ah! kò ń ràn yàn ṣùgbọ́n yéé ah. ẹni tó bá ti mú báyìí ayé máa pa ohun tó ń tì ní. Ah! ẹ bọ̀dá mi hmm? nǹkan tí mo jà fẹ́ bèèrè ní fún mi pé ṣé àpé ọmọ yìí ló nífẹ̀ẹ́ mi hmm. wọ́n á fẹ́ bèèrè pé ṣé mo ṣe lè máa fẹ́ lọ pẹ̀lú orú ọba ìṣẹ̀yìn sí wàhálà. ayi ó láìkí ẹ kó bàjẹ́ fún likeness yẹ kí ni wàrà mà in fact kò ń ràn yàn ná ṣùgbọ́n ó máa ń dojú ti yàn ní o láwùjọ nítorí téèyàn bá múra dáadáa téèyàn dírẹ́sì dáadáa gan téèyàn dé papapa téèyàn bá ń lọ níta á gbìyàn sánlẹ̀ ẹ̀rọ máa ru bàlà ojú àmà ràn wọ́n á máa jì wàtì wàtì wàtì ah mú ìwá ó lè jẹ́ pé jẹ́ wẹ́dìyìn gan ni kí ni máa mú láàárín àwùjọ àyírọ̀ ah, èmi tẹ̀ sí mi kọ́mẹ́ǹdì mi lẹ́ àbẹ́ ṣe ń sọ̀rọ̀ yóò ti yé mi ah, marriage wa báwo marriage ẹ̀ ni. o ò nífẹ̀ẹ́ mọ́ ah, ó ti tó gẹ́ ah ó gbọ́dọ̀ fẹ́ ọ. ìsọ̀ tí ò gbóògùn olúwa má fi ṣe mí ṣé kò ń ṣe ọ̀ràn ilé ìgbà yìí ìtìjú láńlá mà rèé o ìtìjú láàrin ọ̀rẹ́ ìtìjú láàrin ará ìtìjú láàrin ẹbí olúwa mà kó mi yọ olúwa mà ṣàánú mi. sí ẹ̀ kó gbọ́ mi ṣùgbọ́n má bẹ́ o tó bá bẹ́ má fa wàhálà o. anytime any day tí ìyàbọ̀ bá débi tó bá béèrè mi sọ pé mi sí ara kí ni mo wí. style o. yes ṣé mo ṣe ń rí mi ó láìkẹ́. bùdá mi ṣé kò sí ṣá. kò sí ṣé mo ṣe ń rí mi ó láìkẹ́. nù a ah, mo láìkẹ́ kí n mo ṣe rí mi kò wẹ́ kó báwọn jàkàrà mi jọ́ náà. àtọ́ kò wẹ́ kó fojú sùn. Ah, a ọlọ́run tẹ̀lé jẹ́. àdúpẹ́ fọlọ́ tí o bá ti mú ẹ bẹ́ẹ̀ tó bá ti d jọ ṣogbọ́ mọ̀ ife tó bá ń tibi iṣẹ́ bọ̀ sí àfẹ́ yà síbi tó bá yẹ ti béèrè mi bọ̀dẹ́ nǹkan sọ pé kò sí ilé o láì tí ẹ̀jọ́ mo fọlọ́ bẹ́ẹ̀ o oògùn láìdé àsìkò yìí kú mi ó máa máa dáa nǹkan o tó bá ti dé mi dára láti kó padà jẹ́jẹ́ fún wọn pé tó bá ti fi iṣẹ́ bọ̀ àfẹ́ yà mí ṣó létí mi sára ni o èmi gan-an kí n má ti gbọ́ sílẹ̀kùn dùn àbújá yìí ṣe àbújá ẹnu bẹ́ẹ̀ tó ara wọ̀ bí kánú ẹ̀ ṣùgbọ́n. kò sí problem. fún wa ń jọ o. Um, inú mi dùn pé mo pe ọ̀rẹ́ jẹ́ mi and first and foremost mo kọ́kọ́ apologize fún gbogbo àwọn embarrassment tí ìyàwó ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi kìíní ẹ̀gbọ́n mi kejì tí wọ́n fún ọ dìbò fi ọlọ́run bẹ̀ má bínú ó fẹ́ kó o ṣí pé kò sẹ́ni tó máa ṣe tí ò ní tara ó kàn ṣe máa ń kọ sí oníkálukú ìhà tó kọ sí oníkálukú ló yàtọ̀ ó bá dẹ̀ ṣe kọ́ sí wa ó fẹ́ ká gbà bẹ́ẹ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ aṣọ gbogbo ìgbà tó ti rí mi ọdún gbà tó kọ́kọ́ sọ èmi náà ṣe àwọn àṣìṣe o mo hàn lójú mi pé mi gbogbo ara gbà àmọ́ mo wá sùn mo tàkàkà mo ronú torí wọ́n ní kò ní burúburú kó má kó ẹnìkan mọ́ ni ẹni tí ó kú mọ́ ni láàmú. olúwa sọ ọ́ ó ní ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún ó ní ẹnìkejì rẹ̀ olúwa ní ṣe ní òní ọ̀la lè pẹ́ jù wọ́n wá wò pé kí ni ìrànlọ́wọ́ tí mo lè ṣe fún ẹ kí ni à ń pè ní ìfẹ́ wọ́n ní ìfẹ́ ò dùn nígbà tí ó dùn ìfẹ́ dùn nígbà tí ó ṣòro ìgbà wo nígbà tí ó ṣòro láti ìgbà tí ó bá burú fún yẹn ẹni tó bá kù mọ́ ẹ gangan ni ó nífẹ̀ẹ́ wọ́n rò pé kí ni mo lè ṣe mo bá jáde mo fi lu àwọn ọ̀rẹ́ mi wò ó ọ̀nà àbáyọ tí mo ń bọ̀ rè sí àìsàn tó ń ṣe. kí ló lè ní gbogbo ìtàn sọ. Ah! iná rí ọmọ rárá ẹkùn ọmọ abìjà iṣẹ́ ló ń wò yìí ṣé wàhálà ní kárò ni àbí gbogbo ìdààmú tí mo gbé lọ at the end of the day ó wá rí solutions tí mo dẹ̀ ń rí bẹ́ẹ̀ pé solution lórí sixty thousand. sixty kí ni. sixty thousand. báyọ̀. Hmm? ó ṣùgbọ́n pé torí mi ló fi lọ́ọ́ gba àkàn ó ṣe ó ṣe gan-an. Yes, who's that? Báwo ni Fẹ́mi? Àǹtí àwọ̀, níbo tí ń bọ̀? Bọ̀mọ tí ń bọ̀ báwo? Bẹ́ẹ̀ni. Bọ̀mọ tí ń bọ̀. Mo ní bolẹ̀ tí ń bọ̀ ẹni bolẹ̀ tí ń bọ̀ báwo? Ó yà ìlẹ́nu bó ṣe rí mi. Ṣé o yóò ní àbó mú bóyó? Tí ah, ah. mo fi sọ pé bolẹ̀ tí ń bọ̀ ẹni mo ṣe mo mú bóyó jọ kó lọ́nà fún mi jọ. níbo lẹ ti ń bọ̀ sí ẹ̀. àbúrò ẹ̀ dàrú mú ìwà dà. àwọn òsínlé wọn ṣàrò. kò sí lébi tí báwo mọ́tò ẹ̀ wà ń ta. ẹ wọn ò sí ń lẹ́sẹ̀ mú ní wọ́n ṣàrò ẹ ní mọ́tò wọn wà ń ṣé mo fẹ́ gbé wọn pamọ́ ni. ṣó tíráàbù ni àbíbo ló lọ. ìmá a ní wọn ò sí lé àti jẹta lórí tíráàbù wọn ò lẹ̀ sí lé mo ti ẹ̀bí kan lè dìde so ẹ máa lọ. o travel kò lè délé mi. Ah, ah, mo ní wọ̀n sílé níbo lẹ lọ. Ah, fẹ́mi kí ló ṣe. mo ní wọ̀n sílé ẹ̀jẹ̀ wọlé lọ. sórí ẹ̀ dàrú ni. mo rò bóyá ìbílú pé kò lè wọlé ṣá. ṣé kò sí lára ẹ. a ní wọ̀n sílé ní. ṣẹṣẹ tó gbẹrú ọ̀nà. ẹ wọ ẹ máa wá bẹ sísà jọ. ẹ wọ lọ. idiot mo ní òsì ló sọ pé. Múyìwá inú mi dùn láti sọ fún ẹ pé visa lọ́tù tí èmi àti ẹ ṣe yẹn ti bọ́ sí i mo dẹ̀ wá sọ fún ẹ pé o ti win mi ò dẹ̀ fẹ́ fi ibi san ibi fún ẹ nǹkan tí mo ṣe ní ìwà sọ fún ẹ nìyẹn mo mọ̀ pé olúwa á sọ mí ní ẹ̀san rere fún gbogbo nǹkan tí mo ti ṣe fún ẹ tó bá dẹ̀ wà interested nínú ẹ̀ kó wá bá mi nílé ní aago mẹ́rin ní ìrọ̀lẹ́ ọ̀la màá máa dúró díẹ̀ Ìyábọ̀dé fẹ́ mi olúwa tíkí ìgbàlá rẹ̀ máa rí sára rẹ̀ máa rí olùgbàlà bí o ti ń ṣe pẹ̀lú mi ni o máa ṣe láàfin ah, dúpẹ́ fún ọlọ́run ah, ìyàbọ̀dé ọmọ ẹṣin nígbà mi nìyẹn o Peace and love to me, they go say at last. Ah! tí má dẹ̀ fi ọmọ yìí irọ́ tí wàá rápá yẹn ní pọ́blẹ́mù báyìí ah! ọmọ yìí ọ̀rọ̀ burúkú wà lẹ́nu ẹ̀ ní má tọ́ra mi jẹ ó sọ ọ̀rọ̀ kan bì wọn ò ní fi ibi sàn ibi tó bá jẹ tó mú ọ̀rọ̀ ní ẹ̀ tó ní àròyìn rẹ̀ ṣùgbọ́n tí mi kan bá dé Amẹ́ríkà mi nígbà kó máa dẹ̀dọ̀ balẹ̀. sori mo ní kí wọ́n á bẹ̀ ni mo fi ọlọ́run bẹ̀. àfi lábúrò ẹ̀dẹ̀ ṣe tiwa síta tó dẹ̀ embarrass mi gan lọ́jọ́ yẹn. ọdẹ lọmọ yẹn sori tíyàn bá rányàn ṣe ẹrú èèyàn máa fi tọmọ jẹ ni mo sọ bẹ́ẹ̀ ó dàbí pé mo ti yí oúnjẹ yẹn ni ìgbà tó wá sọ fún mi pé mo ṣe ilé in mo ti lè kàn lé e o mi ò gbàgbẹ́rẹ́. Hmm, anyway àṣà ṣetán American visa lottery tí sign nígbà yẹn àti win. àti so i need àti sign àwọn documents kan tí nǹkan tó mo ṣe ń pè kí wọ́n á pè kí n sọ pé kí wọ́n á sign nìyẹn àmọ́ àní lè sign ẹ̀ lẹ́yìn nítorí mo wà on my way out so bóyá tó bá di ọ̀la àárọ̀ ọ̀la. ẹ ṣé pẹ̀lú àlọ́ ẹ mo lè sign ẹ̀ sìn. ó pọ̀ so láti padà wá. táyì wo ló pè. bí eight nǹkan. eight àárọ̀ ok sori tó bá gbọ́ kokokoko kì í ṣó lè o èmi ni o wọ́n ta àti àárọ̀ mo ti délé yín. àwọn ìwà ṣé yẹn ò yá jù. orí ẹ̀mí mi nìkan ní ìwà ọpọlọ mi ti ah, má jẹ tẹ amẹ́ríkà àwọn àlá tí mò ń la àlá eré àyẹ̀ni mi ò dẹ̀ òpé kó wá máa wo mi ò kí bísí aláàzì máa hẹ́ndì sí nìyẹn o ọmọ ti wà pa o ti ń lo pẹlẹbẹ samsung ọ̀nà ti ń lo gsm èmi go phone and close èmi náà ló ń sin ìgbó lásán big boy samsung ẹrù lọmọ ah mi ò fi ṣeré o ò tí gbọ́ ah, ah. kò ṣẹlẹ̀ yìí tí gbọ́ <laughs> lóò late o ti gèlè o gbọ́ o gbọ́ kí ló ṣẹlẹ̀. jẹ́ kọjọ máa lọ. máa wọlé ẹ jà ẹ̀yin ọkọ mẹ́tẹ̀ẹ̀ta tẹ ẹ fẹ́ fẹ́ ìyàbọ̀ ọmọ wa bó tiẹ̀ jẹ́ pé béèyàn ṣe ń wò nǹkan lọ́dọ̀ ń wò. ọba dákẹ́dájú. èmi fúnra lára mi ọmọ ọ̀rẹ́ mi ni mo fẹ́ kí ìyàbọ̀ fẹ́ tí mo rò pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti jọ ń balẹ̀ ayé wa bọ̀ àjọṣiṣẹ́ reluwé tá a fi rìtáyà. ẹlẹ́ẹ̀kejì ìyábọ̀ gangan fún rẹ̀ ẹni tó wù láti fẹ́ rẹ̀ nígbà tí ṣòro wá dé ta láì dé tí gbogbo yín sá irú ọmọ ọ̀rẹ́ mi tí mo ti ẹ̀rù wípé kò sí bó ṣe le tó yóò dúró òun náà sá lọ láì mọ̀ wípé ìṣòro òdebọ́mọ wa ó ní bó ṣe rí èmi mo pè ọ́ ọ̀rọ̀ pàtàkì kan ni mo fẹ́ bọ́ sọ ojú ò ní tí ọ. àmì sà láàrin àwọn ẹlẹgbẹ́ òní dèrò ẹ̀yìn odidi ọkùnrin mẹ́ta ni wọ́n ń wá ọ wálé tí wọ́n fẹ́ fi ọ mo sì rí i pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ń ṣe gudugudu méje yàyà mẹ́fà fún ọ àṣé wá mẹ́ńtó múnú wọn. dadi hmm? ọ̀rọ̀ náà tẹ̀ ti sú èmi gan mo mọ ọ̀gọ́ tí mo fẹ́ ṣe ó ti sú mi. má jẹ́ oṣù ọ̀ ibi tí ọ̀rọ̀ àgbà ti wá wúlò nù ọgbọ́n ọgbọ́n kan láàdá wọ́n ní ká dijú ká ṣe bí ẹni ó kú ká wọ ẹni tí ó sunkún ẹni ká bùrìn dùrìn ká fẹsẹ̀ kọ́lẹ̀ gbà wọ́n ká wọ ẹni tí ó ṣe ní pẹ̀lẹ́. kí ni wàá mi. Hmm, a dọ̀gbọ́n sí i mo fẹ́ dàbí ọgbọ́n mo sì fẹ́ kó wà láàrin èmi àti wọ́n àpùrọ̀ a ní àìsàn tó burú tó le jù ọlọ́run ní fi ṣe ọ́ á ló ń ṣe ọ́ bá a bá ti sọ bẹ́ẹ̀ ẹni ọba dúró nígbà sòrò àjẹpọ̀ ń ló nífẹ̀ẹ́ tó tọ́. dáàdi hmm? ẹ wo àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló máa dúró o àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló rí rírì láìk mi kò sí kankan lára àwọn tó máa lọ. oyè mi èmi ò sọ pé wọn ò láìkí ọgbọ́n ṣáàjẹ́ kémi ọ̀ dàbí ọgbọ́n sì jẹ́ kó wà láàrin èmi àti wọn mọ́jọ wọn sì yẹ àwo ni láàrin èmi àti wọn ọgbọ́n báyìí nígbà abala àìsàn náà dé bọ́ àìsàn ò ní sí ọ lágbára Ọlọ́run tá a ló dé bọ́ tó sì le kankankan tí wọn náà bẹ̀rẹ̀ sí dramatize àìsàn náà <laughs> ẹni ọba dúró ń bẹ̀ là á mọ̀ pé ó nífẹ̀ẹ́ tòótọ́. ọ̀gbọ́n <laughs> kọ́mọ wàá dàbí ẹni tá a yàn yín jẹ fúnra alára yín fúnra alára yín báyìí ẹ̀mẹ̀ni tíyàwó tọ́ sí ẹ̀mẹ̀ni tó yẹ ọjọ́ kan ìyàwó irú ìdánwò wo ni bàbá bá táwọ̀ ṣá tọ́tọ́tà yóò bà ní. bàbá ẹ fọ̀rọ̀ lẹ̀ ah. ẹ dúró kankan ah. kódà ó ti ẹ̀yà mi lẹ́nu fún yín kátẹ̀ wá lọ́mọ yín sá ṣó yẹ káyìn náà sá lùgbẹ́. àmọ́ ọ̀pá ni kò ìbàjẹ́ omi lọ́dànù agbófo a lè ṣàtúnṣe owó ń bẹ yìí wà ìkó wa. gbẹnu sọ́n sá. ẹ̀yin lẹni tẹ́lẹ̀ kì í ṣẹ̀yìn lẹni mọ́ nítorí pé ọlọ́run tèmi ò kì í ṣe ibi torí kò rorò èmi máa ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ní gbogbo ìgbà ni ọlọ́run mi àwọn èèyàn tó fìwà jẹ ọlọ́run mi funfun nẹ́ndẹ́ lọ́rọ́ wọn orí báyọ̀ sáà lọ́mọ láti ilẹ̀ o ò ní pírọ́blẹ́mù mo dúpẹ́ pé ọ̀rọ̀ tèmi ló ṣẹ nínú ẹ́ èmi ni wínà ọmú ìní nínú ilé ẹ wá rò báyìí ẹni tó láàbì tó laaka tó lóóló tá a rò wípé òǹga ni ó kọ́kọ́ sá hmm. ó sì dúró títí ah. débi pé ó ti tòwí ẹ̀ tó ní báyìí sàn náà lè jù bẹ́ẹ̀ lọ òun ó gbére lóyìnbó hmm. orin o ẹ̀yin tẹ́ ẹ̀ wá jẹ́ nǹkan kan tó ti múrù ká wá lẹ́sà lọ yìí o tẹ́ ẹ̀ jẹ́ mí. kí lẹ tún wá. báwo ni ṣe wà ókè. lẹ́yìn ìgbà tẹ́ ṣe ìdánwò tẹ́ fail kí lẹ tún wá lé wa. mo wá wo ìyàwó mi of course. ta ni ìyàwó yín. àǹtí ẹ. alẹ́ ẹ̀ lè wọlé. <laughs> come on stop it jẹ́ kí wọ́n lè jẹun very my dear. ọ̀dẹ́ẹ̀chì èèwọ̀ for your information àǹtí mi ti lọ sílé ọkọ wọn. àǹtí ẹ̀ ti lọ sílé ọkọ wọn. bẹ́ẹ̀ni. eré ni kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. tó bá wù yín ẹ dúró síbẹ̀ tó bá wù yín kẹ́ máa lọ màá pe ajá sí yín sìn. jack. bàbá wa àti ìyá wa gbogbo ẹ̀yin àná wa mo kí yín o ẹ kú oríire náà o a ní ká wá dúpẹ́ láti fi ìmoore nǹkan tẹ́ ẹ ṣe fún wa káwá bàbá lórí ìyàbọ̀ ọmọ yín ẹ bí ìyàbọ̀ ẹ tọ́ ó tún tún ara ẹ̀ náà tún tọ́ kàyéfì ló jẹ́ fún wa nígbà tó jẹ́ wípé àyùbá orú ìyàbọ̀ yìí ní ilé báyìí ṣàṣà lọ́mọ òde òní ta lè bá rú ẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ̀ àwa ní ká wá dúpẹ́ adúpẹ́ pàtàkì lọ́wọ́ yín ẹ ṣe ẹ kú tọ́jú wa ẹ gbà. ẹ ṣe pọ̀ ń ṣe ẹ ṣe wọn dúpẹ́ ẹ ṣe wọn. ẹ ṣe wọn. Hmm, ní àfikún èmi náà dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run torí pé akitiyan mi lórí Ìyábọ̀ kò já sófo ẹ̀gbọ́n mi lẹ̀ kí n sọ fún yín pé ẹ má bínú pé bá péjọ lé ni òun lọ sí Amẹ́ríkà ni wọ́n ní kí n fi chẹ́ẹ̀kì yìí kí n fún ẹbí yìí pé àwọn dúpẹ́ lọ́wọ́ yín gan torí pé a bá ìyàbọ̀ ilé wọ́n ní ẹbí yóò dé láti. ẹ wá ẹ wá ẹ ṣe mo kí n eh, mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run eh, ṣé wọ́n ní tí wọ́n bá bí ọmọ kọ́mọ náà tún rẹ̀ bí ẹ máa wo ìyàbọ̀ ni ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o torí òun ni ọ̀bà wa lójú jẹ́ àbí ó sì tún rẹ̀ bí. Ọlọ́run ní fi yín sílẹ̀ mm-hmm. ẹ ṣeun mo dúpẹ́ èmi náà èmi náà dúpẹ́ lọ́wọ́ Ìyábọ̀ bí bàbá ẹ ṣe dúpẹ́ ṣùgbọ́n ọpẹ́ mi pàtàkì ló lọ sọ́dọ̀ Báyọ̀ ó ṣe gan torí ọmọ ni èmi ni mo bí Ìyábọ̀ ni mo bí le àbí gẹ́gẹ́ báwa bí amọ́ ṣe máa sọ àtọkọ ọmọ ẹni àtọmọ ẹni mm. àwa náà la bí wọn ah, inú mi dùn gan lénìí Báyọ̀ ọpẹ́ púpọ̀ ni ah, ah. ọpẹ́ eh, eh, mi kì í forílẹ̀ lérí olórí ẹbí eh, ìwé sọ̀wédowó ire wọ́n ní wọ́n fún wa pé ọmọ wa ò bá wa lójú jẹ dúpẹ́ ká tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. alihamudulilayi. ká wá dé ládé ẹ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run. kí ni ìdí ọpẹ́ mi lọ́dọ̀ tòní èmi nínú mi dùn jù sí torí èmi kan láàbá máa pè ní ọlọ́pẹ́ lọ́jọ́ tòní ọpẹ́ mi àkọ́kọ́ ó lọ fún bàbá ọmọdé torí láti kékeré ní ti mójútó ọmọ rẹ̀ wọ́n sì ní tóbi ẹni bá tọ́jú ẹni láti kékeré ibi àgbàlẹ̀ ti mọ̀ ó ń sọ lójú sọ lẹ́sẹ̀ kò sì lójú tì ọpẹ́ mi kejì lọ́mọ ìgangan fúnra rẹ̀ kò lójú tì gbogbo mọ̀lẹ́bí mo wá tún dúpẹ́ sọ́dọ̀ ẹ̀yin àná mi inú mi dùn lọ́jọ́ tòní pé ẹ̀yin náà dojú tì wá tẹ́ <laughs> wá rí o bẹ́ẹ̀ ṣe wáyọ inú mi dùn ayọ̀ mi kún ilé yóò mọ̀ tòrò ni n tí ó bá yín jẹ́ ẹ̀ rí ìdílé tẹ́ ẹ wá rí ti sẹ́kìtẹ̀ fún wa kí n fi hàn lẹ́nu ṣe rí àwọn ọmọ mi nínú àwọn ọmọ wa àsìn àwọn lọ̀rọ̀ yìí yẹ ká bá sọ tó ń dòdòdò púpọ̀ nínú àwọn ọmọ wa àsìn níbi tá a ṣeré òṣùpá eré alẹ́ wọn ti sọ kínní wọn dànù ibi ká ṣeré ìyá ò ti bàbá wọn ti da kíní wọn dànù ẹyẹ mọ̀ wò síta àti yóyò ńgbà tá a ṣe àwòyìn sanba ń lé àdánwò tó wà ń bẹ. dáadáa. tó wà ń bẹ. bó o ní. ó wà ń bẹ. ó wà ń bẹ. wọ́n kọ́. ó wà ń bẹ. àti buba yóyò tó wà ń bẹ. ó wà ń bẹ. ẹ̀yin ẹ̀yin obìnrin wa lọ́mọdọ́mọdé wa ń lé tó wà ń bẹ ẹ̀yìn à ń bí yín tó wà bẹ́ẹ̀. ẹ wo torí tọ́lọ́ ẹ jẹ́ ká ṣàdúrà fáwọn ọmọ wa. mo máa fẹ́ fi àsìkò yìí pé ṣé pásọ ẹ̀dà àkàwò sùmọ́nù ẹ̀dà kùn bọ̀dọ̀ oníhìn wà wọ̀n ẹ fún aládùá. àwa ẹ̀yin náà ọ̀dà ọ̀dà ìgbàgbà. ó yẹ sí fìlà orí yìí ká àgbàdo orí yìí ò ní kú. ìfẹ́ tẹ̀ fẹ́ ra yín ah, ẹ bàkọ́ ẹ bàbò ẹ bí ẹ sùn wà lẹ́ ẹ bí ọ̀sùn. ẹ wo wọn wo wọ́n ní ọ̀gẹ̀dẹ̀ kì í gbódò ọ̀yá gan àbí ẹ ń ṣòwò ọmọ ayé ò rí yín nígbà ẹ bá jẹun ọmọ. ayé ò ní pa yín kọ́kọ́ ẹ ní yọ torí ọmọ sàn ní báyà ẹ ti pé bọ́sàn bá ń ọmọ rí nígbà bá di pé yọ ààrẹ dẹ̀ tuntun wọn a máa lẹ̀ lóko wọn máa lẹ̀ lókúta. Ah, ẹ ní kúkú lórí ọmọ náà

yìí wà ń bẹ̀ o. ó wà ń bẹ̀. bèbè yìí wà ń bẹ̀ o. ó wà ń bẹ̀. ó wà níbẹ̀ ṣó wà níbẹ̀ ṣó wà níbẹ̀ ee. Eh. ó wà ń bẹ̀. ṣó wà níbẹ̀ ṣó wà níbẹ̀ ṣó wà níbẹ̀ o. ó wà ń bẹ̀. owó ń bẹ nílé wa ọlá ń bẹ nílé wa ọlá wa ò ní sí owó wa ò ní tán ohun tó bá wo ní kálukú kó béèrè lọ́wọ́ ọlọ́run. ṣé ọlá wà nílé yín? ó wà bẹ́ẹ̀. ire wà nílé yín? ó wà bẹ́ẹ̀. ṣé ayọ̀ wà nílé yín? ó wà bẹ́ẹ̀ ọlá wà nílé yín ayọ̀ wà nílé yín ṣó wà níbẹ̀ ṣó wà níbẹ̀ ṣó wà níbẹ̀ yìí. ṣàlàyé ilé ọba bá dé nìyí náà tún gbé tuntun dé àkànní ti dé. máa ṣẹ́lò. Ìwọ ni ọlọ́run mi kò máa máa ṣẹ́lò. Ìwọ ni ọlọ́run mi kò máa máa ṣẹ́lò. Ìwọ ni ọlọ́run mi kò máa máa ṣẹ́lò. Ìwọ ni ọlọ́run mi kò máa máa ṣẹ́lò. Ìwọ ni ọlọ́run mi kò máa máa ṣẹ́lò ìwọ ni ọlọ́run mi kò máa bá sẹ́lò. ni ọlọ́run mi kò máa bá sẹ́lò. ìwọ ọlọ́run mi kò máa bá